فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة <clears throat> وضلالة وأهلها في النار اللهم أجرنا من النار وما قرب إلينا من قول أو عمل أو اعتصام آمين الله سبحانه وتعالى وما في أقوى الرسل نحمده على آلائه التسليمة àwọn ọlọ́run pọ̀lọ̀ wà lórí o èyí sáàmà àti èyí sáàmà ń bẹ̀ ọmọ ọba aláṣù àwọn àtàrà wọ́n dá ìsàlẹ̀kùn rẹ̀ bẹ́ẹ̀kùn nínú tí èyàn bí ń tẹ̀sùn ó ní ìmọ̀ nípa rẹ̀ látara bẹ́ẹ̀ ìmọ̀ nípa ìyẹn náà wọ́n bá ọmọ ọkùnrin náà lẹ́sìn tí èèyàn bá ń ṣe ẹ̀sìn láláì kò ní máa ń pa rẹ̀ bí ẹni tí ò kú ní máa yá sí ọlọ́mọdé òṣìṣẹ́ wájá ní pàtó. nǹkan nílé àfihàn ní àkókò ìtẹ̀yìn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́mọdé àwọn àkókò ìtẹ̀yìn ìtàn nínú ìpè òpínlẹ̀ ìpè ìbọ́lọ́dọ̀ ọmọ ọ̀pọ̀ àwọn ìpèsè ló jẹ́ pé ìkọ́ nípa tẹ́lẹ̀ fẹ́ ṣe tó tó ṣe orí nǹkan nípa ọ̀pọ̀lọ̀ ìṣeré gbogbo táwa ní ìjọba ìpọ̀lọ̀ àbá wọn pè mọ̀gán ní àríwá fún wọ̀lé ìgbà báwọn náà àríwá fún wọ̀lé ìgbà ọ̀nẹ́kẹ́ ìmọ̀lẹ́ tí yóò wò ó sí kí èèyàn ọ̀dẹ̀ mọ̀lẹ́ tí ó tó ṣe pé ẹni tó gbọ́n lárúbáwá èyí máa àdúgbò tí wọ́n bá wọn pa láti ìgbò pé lábára jẹ́ ìwé ìgbòkè lóde ìlú tí ó sì tí wọ́n fún ilé rẹ̀ kọ́nà tí lè bá àti ojú ọlọ́run nínú ọgbọ̀n وَإِذْ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ إِنَّ الشِّرْكَ لظلم ẹnìkan ọmọ ogun ni oníwọ̀n ní kọ́ọ̀lá ló kò bá wọ́n ní bẹ̀rẹ̀ ìyàwó náà ìyàwó láti ṣe بالله إن الشرك لظلم عظيم شوف الصواب Ṣọ́wọ́n lọ, ṣọ́wọ́n lọ́yìn tẹ́yìn bá lábìsọ́kàn pé báyìí lọ́pọ̀ rẹ̀ kiri kiri wọn ò kì í mọ àwọn àgbàdo nípa òṣèlú wọ́n ti ká nàìjíríà tó wà nílẹ̀ fún ní ẹgbẹ́ náà ti kẹ̀jù wọ́n ti fi ìlú tó ń dẹ́gbẹ́ nàìjíríà tó wà nílẹ̀ fún ní pé àwọn bá àwọn yìí kà báyìí wọ́n tí o bá ń fi ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ẹ̀rọ owó ní ìlànà tó ti kẹ̀jù. Èyí kan ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀rí وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله فطلق الكتاب kí ni túmọ̀ tó ní láti ṣíríkì yẹn kọ̀rẹ́ bí láì yẹn bá ibẹ̀ yẹn tó ń yẹn báwo ìkọ́ta ló jẹ́ nínú Quran láàbù ṣùgbì láàbì lọ́wọ́ àfẹ́ nígbà tó sọgbọ́nà ṣe ìbúra nígbà tí ó sì búra lọ́gbọ́n Quran kíkà pàókè bí àti tí ó wọ́n owó lọ́ka méjì túmọ̀ sí ẹgbẹ́ ọgbẹ́ ìwé náà lọ́gbẹ́ èyí ló tó ọlọ́run náà ṣùgbọ́n bó ṣe wí láti ṣírí ó lè jẹ́ àdúgbò méje wọn ló fọ ọ̀rọ̀ nígbé ọ̀rọ̀ lè gbé sẹ́yìn

ẹ̀rọ yìí ń bọ́ lọ́wọ́ ẹ̀sìn ẹ̀yìn ọ̀yà tó kàbá náà nígbà tá a wá wò pé èyí tó ní wọ́n kà bẹ́ẹ̀ àti èyí tí wọ́n kà bẹ́ẹ̀ tàbí pé máa ń dẹ̀rọ̀ wọ́n bí i àti sábà wọn kò kán rẹ́ nígbà tí ká pàtà rẹ̀ òun ò tí ì jẹ́ pé òun ti mùsùlùmí dá àbí mùsùlùmí ni olùkọ́ lè sára ó ní ọmọ ọba alára áyà ní ọjọ́ ìta ọba وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين وبه وقول ẹni tó wọ́n tán òun wo àìsí òjìnlẹ̀ tó bá ní wọ́n rọ̀ fún lè

ọlọ́run kò lè ṣe tọ́lọ́ ti lè fáwọn kíra tó ṣáájú bẹ́ẹ̀ nígbà tó ní èyí bá ń sọ̀rọ̀ ó wà lọ́wọ́ bàjẹ́ bàjẹ́ kí ni wọ́n máa tàbí ọ̀rọ̀ ìyá bàjẹ́ kan ló ti ṣe máa ń يوم ترون من كان أبوك امرأة سوء ومن كان أمك سبيل فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد قال ابن بنون مريم ومريم أنا جيت يقول لي bàbá rẹ̀ ṣe ń dìnà màmá rẹ̀ ṣàlá lórí nígbà gbọ́wà ìgbà lọ́ba ń náwó tó mọ̀ pé ní ẹ̀fà bí òun yóò jẹ́rìí ara rẹ̀ orí àṣetọ́lọ̀ ń pa ni. ọmọ wa ní ìní àbùdù wọn ìní àtàrí ẹ̀sìnká. èmi ẹwọ́ náà ni àtàrí ẹ̀sìnká àbá. yíra pé ni wọ́n máa fi jókòó sí ọlọ́ọ̀tì fún mi. nígbà wo ni wọ́n rẹ̀ yẹn dìgírì ìwọ ni ó gba ọmọ lẹ́rẹ̀ẹ́dẹ̀ pípa ọmọ ọlọ́run ti fún ọ ní ìmọ̀ ìdíyẹ ó sì jíṣẹ́ olóòtú jẹ́ pé bẹ́ẹ̀ wọn bá sọ̀rọ̀ yóò máa kóòtù tọ́lọ̀ síbi máa irú ìyẹn ló ṣe léde àhàbí ìtùnàbí àwọn tọ́lọ̀ ti kọ́ àjẹ́bí tí òun ló ṣẹ̀ṣẹ̀ máa gba wáàrí fún mọ́ òun tọ́lọ̀ ti kó sí báyọ̀ lọ́pọ̀lọ́. Bàbá tó débi tó kọ̀ hàn ọlọ́run á ti na pé lọ́kọ̀. Lọ́kọ̀ ànẹ́bí. Kò jẹ́ pé báyìí ní ọmọ kà á. Wọ́n tà ìbàdàn ẹ̀jẹ̀ ó nígbà tánà bí bẹ̀rù pé ọ̀wọ́n gbàgbé yóò bẹ̀rẹ̀ máa tọ́ ọgbẹ́ ọ̀rọ̀ nípa lọ́kọ̀ọ́rẹ́ ó já. Ìyẹ̀kan ọ̀wá lè fi ọwá nílé ìkọ̀fẹ́ máa kan pọ̀ láti oṣù yìí. Lọ́pàá nípa àwọn èèyàn kò tẹ́sí máa ń sórí ibú látara kíkà pọ̀ láàyè ó tọ̀rọ̀ ìlú ṣùgbọ́n ẹni tó wá jì káàdì láti sórí ibú látara من عند ربنا لفظا ومعنى من أثبت اللفظ ولا لفظا ولم يثبت المعنى كما ومن أثبت المعنى الظاهر له ولم يثبت اللفظ كما كيف منقول أنت أمر أرى القرآن ó ti wá iná àlàájì ká ṣùgbọ́n a máa chéjì ìtumẹ̀ ó lè fi ìwé dàgbà èdè ìdí àwọn tí wọ́n máa ń ṣe àwọn ìlànà ìtàkẹ́lì àti wọ́n yí ọ̀rọ̀ ọ̀pọ̀ àrùn tọ́nà wọn sọ ọba ìlú kòríà bí dáko sí i. àwọn kan ń bẹ títí wọn àwọn olùtúmọ̀ níbẹ̀ ṣùgbọ́n láwùjọ yẹn làwọn máa chéǹjì ọlọ́mọdé gbogbo aná padà kú síbẹ̀ ìdíkẹ́ ẹ̀ máa ń hapọ̀ dáadáa. ibi kéèyàn ti ní gbé tó bá wù ló ń lé ọ̀nà méjì mo ló kó lè gbà wá o torí ẹ̀ máa hapọ̀ dáadáa ọlọ́nkọ́ làwọn tẹ̀. tó bá ṣe pé ẹnìyàn ọ̀mọ́ ọ̀mọ̀ kó fẹ́ ṣe ìṣe ẹgbẹ́ kan pọ̀ sí lẹ́nu tó fi gbìyànjú kó ń máa kò ní problem. àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo ara lóko ọwọ́n ti wá àti báà tààmàlú náà ìyá àmàlú náà ó jẹ́ wá ní ìlú. àyàfi ibi tí wọ́n ṣe pé ààyè gbà wọ́n látara tó wọ́n tó tọ́nà fi sọ̀kọ̀ tó tù wà fẹ́ tẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n á tòkù tọ́lá òfin ló jámọ́ àti ah, mufrod méjèèjì ti lọ. èyí là ń pè nínú ìdájọ́ wọn sọ pé àwọn àgbáàbò ìlàsì máàdáwí àlùmọ́ọ̀rì. والذين هم بعهد منهم وما وأماناتهم راعون إنه سوى منهم وأماناتهم وانظر إلى العظام كيف ننشزها كيف ننشرها تزيد حرف بجنه بحرف آخر وهذا أيضا يكون ṣùgbọ́n kí àwọn òpin àkà ó wà ní Kùránì kú ó dáwà èyí bí kọ́ọ̀tù náà lórí ọlọ́wọ́n ní ilẹ̀ àpá ẹ̀kọ́ ọ̀rọ̀ ti yẹ́sọ̀ múnà ní wọ́n á ní ìdí káàsì ní ẹjá ló kú ìdìbò ẹ̀kọ́ lẹ́yìn ìdìbò ọ̀nà tó kú mọ̀ tẹ̀lé àyàfi bẹ́ẹ̀ ni ẹ̀bá tó wọ́n ń wọ́n á bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ wọn mọ̀ ní. àgbọ̀ọ́dù náà bẹ́ẹ̀ wọn wá àkùrà lọ́dọ̀ ọba tó yẹ kó bá olùdí tuntun rẹ. nítorí ẹni yìí òbí sọ pé yà á ní ìdílé koran owó ọdún ní kọ́lábáwá àdúgbò ní ọ̀kà máa kọ́ ọ̀ ní. tó nípa bá ń kápọ̀ àìsàn lára àwọn àìmọ̀ kí ẹ lọ kọ́ nípa ọ̀la lára ọ̀la náà kí ẹ lọ kọ́ nípa jìláàdì lára jìláàdì náà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ẹgbọ́n lọ kọ́ bí wọ́n ti ju ìbáàrẹ̀ mọ́ra ní kùtù díẹ̀ nígbà tí ń kọ́ lọ́wọ́ náà ó wà lójú ogun wọ́n bá ní ìdí rẹ̀ gbà nínú ọgbà ìjàmọ̀ náà tí ọ̀bá kan ní òjìjì fẹ́ kàlùwájì náà ní ọjọ́ gbọ́dà bí i ti ti ti anábì sọ́wọ́ mọ́ ọmọ ayé wọn ní sinmi wọ́n jẹ́ ọ̀kan yín bá sọ̀rọ̀ ládàáda láti ní láàyò sí ìdòwò ní gbé ìlú ìlà kan náà nígbà tó wá jáde nílùú tó sọ̀rọ̀ ládàáda táwọn gbígbé ní ìlú tó fi jáde orí ìrànlẹ́ anábì ní fọ̀húwọ́ sí sọ̀dá fọ̀húwọ́ kò sí ìdílé mọ́sálásí o wọ́n ti kú wọn tí ó sì ìdílé mọ́sálásí o tí wọ́n sì mọ ọkọ̀ tó ti bẹ̀rẹ̀ lọ. kọ́nà wa aláàkọ́lé làwọn lọ́wọ́ ṣe fún wa ẹ̀rí wà sí wọn sọ̀rọ̀ àtàwọn ọ̀gbọ̀n ní ìná. àìjọyọ̀ ọdún ti ẹni ọ̀dọ́ orí ìgbé ó bá ti gbogbo ọ̀fẹ́ ṣe dáadáa àgbàmá yóò sì lọ di ọlọ́nà bí dáadáa yóò sì ní gbó ìwọ ló gbéra nípọ̀ lọ lè kí o yóò wá gbé oníkà tó ti ń wá láti ọ̀sẹ̀ tó lọ lọ́wọ́ gbà ilẹ̀ ní tó wà kiri ọba ti rẹ́nu báyìí bá sọ̀rọ̀ ọlọ́run ò ní bínú ní bára tó ní ti ṣéjà ní ẹ̀yìn láti tàbí ìjọ ti dìgbà ní pé òun ti ti di ogun iṣẹ́ àbó rẹ̀ ní ẹgbẹ́ owó ẹ̀ ọbẹ̀ lọ sí ọdún wà láti ilé rẹ̀ ní mọ́sálásí ọdún kan bó ṣe nínú ṣùgbọ́n kí àrárá kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. ọ̀la ní ń wí fáwọn èèyàn pé ẹ máa pàṣẹ ọjà lẹ́yìn jimá ẹ máa pàṣẹ ọjà lásìkò jimá ẹ bá ti kó bá àwọn ọmọ sí i. fún òye pàṣẹ ọjà nígbà tí wọ́n ń pè jimá náà Èrò yọ́wà kí o bá ní àwọn dá láti lé ìwọ̀n ló ń bẹ̀rù sọ́ọ̀nà tó yé gbà ní ọ. Ẹ̀rọ ní ìdíwọ̀n èyí tí òun ta ń wò ní ìrajà yẹn ṣùgbọ́n pàtó ti rí ọjà sí i. Bó fi ń kí ńlá náà wà ọjọ́ ọlọ́dà kò fún òjé kí wọ́n ra sí ọlọ́run ti di pé ọba tí ó sábà ìdá àbúgbé ọ̀rẹ́ àtún ẹ̀fẹ́sù òṣìṣàbí lọ́sẹ̀kún ọ̀pọ̀ ọba aláàbò fún aláàbò ìsáàbò ẹwà ìyá nígbàtí ìlọ wá mà nípa nǹkan wọ́n dàbọ̀ sí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ánsẹ̀kì ẹ̀rí ẹ̀kọ́ ọkàn fún adé aláàbẹ̀ ń tọ́wọ́ jáde tó lọ kọ́ nípa ìmọ̀ kan فهو في سبيل الله حتى يرجع فهو في سبيل الله حتى في رقبة هذه هو في سبيل الله وأحسب جلوسنا هذه الليلة بإذن الله أننا جميعا في سبيل الله فرض له رحمة يوم تطلع من كل ما في شوق كيف واجي ونام gbogbo ẹ̀ náà wọ́n ti sọ máa ń yọ òṣìṣẹ́ o òṣìṣẹ́ o ti sọ láàbù lókùn náà wí àtàwọn àdúgbò ẹjọ́ ẹlẹgbàwọn ẹgbà àdúgbò ẹjọ́ àdúgbò ẹjọ́ lókùn wà púpọ̀ táwọn ìgbọràn yìí yà wọ́n bẹ lórí pé bí ìkápá ilé kó bá kò sí òun wa lónìí ọ̀run èyí ní ọ̀nà tó bá kì fọ́dà sí púpọ̀ náà àfọ́ àbáṣe lórí pé ó dínà èèyàn kù nílé ìṣe bí nǹkan ẹ̀ bá ti tó. àwọn abéyìn tó ń bá ìlẹ́rù wà wọ́n bá kó oúnjẹ ẹ̀lẹ̀ kò ní nọ́ọ̀sù sábẹ́bí ni pé ìdá àbọ̀rọ̀ àrẹ́bìnrin ìdá lórí ẹ̀yìn sọ̀dá wà àbọ̀rọ̀ àṣà sọ̀dá mú ìgbìyànjú àṣà ìyá àtàkọ́ ń tẹ́tẹ́ ó ní wà látẹ̀tà àjọlú àná àṣà ìlú. Àlàyé ní lọ́wọ́ tó yẹ lẹ̀, oúnjẹ yìí oúnjẹ alẹ́, ẹni pé mọ́tíbí ti wà ẹ̀jẹ̀ púpọ̀ sí i. Ẹ̀rọ pé ọkọ̀ yìí ẹ̀kọ́ jẹun. Àlàyé ní wọ́n tún gbé ẹ̀yìn gbọ́dọ̀ tó lọ́ọ̀ṣì jẹun yẹn nítorí pé ẹgbẹ́ lọ lè kírun. Àwọn àbáwọn fẹ́ lọ́rọ̀ nípa rẹ̀ wọ́n ti fi gba kíní ọ̀dà ọdún ìbànújẹ́ tí ó ti dára sí kí ẹ jẹun tó ti kúkú lè concentrate aláwọ̀ àtọ̀ kó bá àwọn oúnjẹ àákàkẹ́lẹ́ ìfẹ́ pé ẹ̀rọ ń bà níta wọn pọ̀. tọ́kọ́nà jẹ́ rántí àlàyé òun ń bá ẹ̀ ní ìbáwọ̀ pé àwọn àfáà ẹ̀yẹ máa ń Tọ́wọ́ ẹgbẹ́gbọ́ tí wọ́n bẹ̀rẹ̀ lórí ìwájú orí lórí ọ̀wá dá. Ìfọ̀ àìsàn àjọ̀dún ní sọ wá tí wọ́n bẹ̀ bákọ̀ láti sọ̀ lágbèjà. Tẹ̀wọ́ àwọn tí wọ́n kí ni náà bákọ̀ láti sọ̀ lágbèjà ẹ̀rọ rẹ̀ bàjẹ́. Àwọn abánami bá ti sọ̀rọ̀ wọn èyí tẹ̀ máa yí lọ́rùn. Wọ́n èyí tẹ̀ máa yí lọ́rùn. Báyọ̀ kí ló fà orí tàbálólò igi ní ọkọ̀ bá ní ipò ṣòro wa ẹni pé sáà kígbe bá ń lọ fún ẹ̀mí rẹ̀ bó láti rírun yẹn kí dọ́nà ń gbà á bó láti rírun yẹn kí tí ó jọ títí ìgbẹ̀sìn ìjọ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá aláàbò sànù wa ìdábà tẹ́lá dé ní ìgbẹ̀jọ́ فلا يمسح من عني اقرأ من هنالك تبارك الله آه. اقرأ الحديث عن أبي جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم الصلاة فلا يمسح الحق فإن الرحمة تواجهه الزبير عن عيسير أحمد بغير تعديل والعلة فإن رحمة تواجهه نعم عن عائشة رضي الله عنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة فقال هو هو اختلاف يختلفه الشيطان في صلاة العبد رواه البخاري وبالترمذي وصححه إياك والالتفات في الصلاة فإنه حدث فإن كان لا بد فبالتطوع نعم عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أحدكم في الصلاة فإنه ينادي ربه فلا يبلغن بين يديه ولا عن يمينه ولكن عن شماله تحت قدمه متفق عليه وفي رواية أو تحت قدمه آه بهذا ثم بعد آه شرح آه نواصل أدوكم الله لا يكفي حديث أبو ذر لا دول الذي جلده بكنا معيقين أنا أبا حديث نواصل حني النبي صلى الله عليه وآله وسلم أوضي إذا قام أحدكم في الصلاة فلا يمسح الحق إذا قام أحدكم في الصلاة فلا يمسح الحق فإن الرحمة تواجهه وزاد أحمد واحدة أو دع وقد بينت هذا كريم إن كنت لابد فاعلا فواحدة أو دع وفي صحيح عن نحوه بضيف تعليم أبو ظبي الغفاري أنا بحديث نواف Aláàbí ilẹ̀ ọ̀kan bá ti ń lọ kírun lórí ìran rẹ̀ ọ̀ọ̀lú máa ń ní èpè tó wà lójú láàrin ẹ̀hẹ́rin lọ́wọ́. Káàlì máa ẹ́sẹ̀ǹsì ìran. Èèyàn forí kalẹ̀ ní ẹ̀pẹ̀ ọ̀ọ̀lú gbàánù nílẹ̀ bẹ́ẹ̀. Kò ní máa sọ́lọ̀ ń fẹ́ lára rẹ̀ lórí ìwọ̀n ẹni tí ò ní gbẹ̀yẹ̀ pẹ̀rù ní máa bọ́ ọ́hìn torí wọn fún wọn máa rà torí ẹ̀pẹ́ wà ó bí ọ̀ nínú déjì wọn ti fún wa ọ̀rá rẹ̀ pé kéèyàn kí ìrìnà fún wọn bá kankan wọn jọ mọ́ ọlọ́mọ sì fún wọn bẹ́ẹ̀. àárín tó mọ pé sórí ìjẹ́ kan wà rẹ̀ pé ṣùgbọ́n kí ni ìdí pàtàkì tára fi ti wí bẹ́ẹ̀ torí ká fún sórí. àlẹ́ wa ni wà ní ṣùgbọ́n bá pọ̀ láàrẹ ṣe iná ànábìnrin kan wà lẹ́ẹ̀kan pẹ̀lú wàá dábì máa ná bóyá fún wà tó bá ṣe àbí second one àbí ìdí wọn parí ẹni tó parí ọbẹ̀ ìsúnmọ́ tó fi dáadáa torí ẹni tó bá ti dé lọ́la kọ̀ọ̀kan yóò dìwọ̀n fún láti lẹ́yìn òkè Tọ́lá ń rí pé ọ̀rọ̀ pé mo kì í ẹ̀jẹ̀ mo kú sí ilẹ̀ òní ó pè ìdílé ní ó pè rẹ̀ lónìí. Ṣé nígbà mi wọ́n máa tẹ̀ láǹpẹ̀ sí ọkọ̀ máa ti ká nípa ṣe èyí tí ọ̀pọ̀ máa tẹ̀ láǹpẹ̀ àti ibẹ̀. Nígbà láti ní pé kẹ́ ẹ máa gbọ́ wájú, túmọ̀ ní kò wò ní máa káǹtò owó tó ní lápò. Ẹlòmí ẹ̀rọ ní ìran òwe ìgbòkòkò lórí ọ̀rọ̀ ìfẹ́ pé agbáta tó dára ìyẹn tó mọ̀ mọ̀ pé tó kí wà kó ṣeré ọlọ́dà fún wọ́n jẹ kí oṣù tó jẹ ó jẹ wá lọ́jẹ́ àdúgbò lẹ́nu mi ẹni fẹ́ bí wà máa hàn yọ́ máa hàn yọ́ máa hàn yọ́ máa hàn yọ́ máa hàn yọ́ máa hàn yọ́ máa hàn nínú wọn wà sọ ẹlẹ́kùn ẹ̀dá fún àwọn aṣọ òun ló lórí ẹ̀sìn lẹ́yìn tó wọlé wọ́n bá ti ní kórónà sọ láàárín ó gbé ìgbó arábìnrin ní kórónà wájú ọmọ mo dẹ̀ sọ fún wa pé ìjọ́gbọ́nà ń bá ilé ràn wá lọ́wọ́ tí èèyàn bá rí inú fáìlì tó bá mú kò sí gbọ́ fẹ́ ṣe inú ẹ̀sìn tí ò sí ẹ̀rọ ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ọba ìyẹn ní kò ṣúrú tàbí sọ̀lá ẹ̀sìn tọ́lọ́ rẹ̀ lọ kò sí gbọ́ fẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lọ́rùn ọlọ́run sára wọn lọ́wọ́ ní wọn so but àwọn fi àwọn àlàyé sí eléyìí ó yàtọ̀ sí pé bí ó ní wá lára aflan bíi pé ilé ìwé bọ́sì ẹ̀rù hàpọ̀ àlábí bẹ́ẹ̀ máa mọ́ ọ̀pá ẹ̀ asọ̀rọ̀ lébi orí rọ́ọ̀dù náà ní jọ́ẹ̀ so ní ayé àtẹ́bí bọ́lọ́mọ́sàbà alẹ́kò fẹ́ fún ọ gbogbo ìtawà tí ó kò lórí ibi nínú sí ìta ń bẹ lábẹ́ pop eh, kò sí síbẹ̀ náà anábìnrin wọ́n ra kọ́jọ́ ọ̀rọ̀ ìtúnì ní ìjọ eh, ìjọ lẹ́nà tó kọ́dùrù ولقد رأيتني أسجد في طين níjọ́ yẹn òjò rọ̀ ibi ara nǹkan mọ̀ ń borí kàn sí ọmọ ọmọ àlẹ́yìn ọ̀rá ìlú ọ̀gbọ́nà fún báwọn tí ń kí ń gbà rẹ̀ nígbẹ̀ náà òjò ní òjò nínú òjò ẹjá ń ṣe lórí ara wọn ọ̀wọ́ ìtàwọ́ ilé ẹ̀bá rí ọ̀rọ̀ ọ̀nà ọ̀nà gbogbo orílẹ̀ ayé ìtàkìyà mọ̀ náà ṣùgbọ́n tó bá débi tí ó sì ẹ̀ lè ṣe ìyẹn lè yọ eléyìí yọ ọmọ ẹgbẹ́ mi bá di gbígbé lábọ́rọ̀rọ̀ ọ̀làbẹ̀rọ̀rọ̀ wọ̀dọ́rọ̀rù ìzà wọ̀dọ́rọ̀rù ìzà àti رضي الله عنها قالت سألت رسول الله عن التفاتي في الصلاة Ànábì sallallahu alaihi wasallam ìyá láìṣà bí gbé tá a bá tí wọn kéyàwó ẹ̀gbẹ́ àrígbogbo bí báyìí dáadẹ́rẹ́ àdínlọ́wọ́. Fàáṣùhù pé tán tí ìjọba bá tẹ̀lẹ̀ ní ẹni láti wẹ̀ pẹ̀lú ìjọ dáadé. Ànábì ní هو اختلاف يختلف الشيطان من صلاة العبد. اختلاف lọ́dọ̀ àwọn àpò ọ̀dẹ́lá ń ó ní kí aláàbùdó à ń sọ yíké nǹkan sí jù kí a mú nǹkan ọwọ́ náà mi nà sí nǹkan àwọn sẹ́ríkà bí o lè náà ń pè é. àgbọ̀n ìgbé wọn lóye èdè tí wọn làwọn òkè níbi adigunjalè kì ṣe olè irú yẹn àwọn tí wọ́n ń ṣe àlùfáàbì àbù kí náà ń pè wọ́n. إنما جزاء الذين يحاربون الله ولا يكون صرعنا الذي يكون ربنا àjẹ́bẹ̀ irú yẹn wá ń pè lólè ó lè kọ́ ọmọ torọ àwọn ilé yìí ẹ̀mí rẹ̀ gan ló wà ń gbà ní bọ́bá sí rẹ̀ ìdájọ́ tí wọ́n yàtọ̀ tó lè o lè yọ́ ju nǹkan lọ́nà tí ẹni tó ní òní máa sápò lólè ó ṣe mọ́ ní ṣùgbọ́n ẹni tó ní yọ̀lá ìmọ̀ yọ̀ tó pọ̀ ní. eléyìí òpèrè lọ́dọ̀ tiwa kí là ń kúrò nínú àdìgbòjàre lọ́dọ̀ tiwa ni ṣùgbọ́n ó yẹ ká gbójú ìbò tí ò lè máa dàrú ẹni tó ń yọ̀lá ìmọ̀ yọ̀ tó pọ̀ ní. ó dẹ̀ lórí ẹgbẹ́ àbá àwọn kan nílé àdúgbò tàwọn ní Èkó àwọn ẹ̀yìn mú fóònù kankan jáde ní ṣubú yìí ọmọ tó pàdé lójú ọ̀nà náà ni ó lọ gbé wá tó sì mọ́ pàdé rẹ̀ nígbà tí ó sáàárọ̀ náà ṣùgbọ́n pọ̀ pàdé láàárọ̀ wàhálà pọ̀ pàdé lọ́gbọ̀n náà ṣùgbọ́n náà ìlú ibẹ̀ náà bẹ bàtà àwọn òpó ipò ní kùpì lọ́rin ní ìkan náà bẹ lọ́gbọ̀lọ́gbọ̀ sàrànwọ̀ ẹ̀wọ́n bínú ó wà tó wà lọ́rin kò sí àbí ọlọ́run tó sí láéláé àwọn tó wà náà lọ bá kábó bẹ́ẹ̀ ni èèyàn páàkì mọ́tò wọ́n lọ pé wọ́n ti dúró de ẹ̀rẹ̀ àbá ẹ̀wọ̀n ẹ̀dà wọ́n ẹ̀dà bá òkúlé wọ́n ẹ̀dà orí àjùmọ̀gbà wọ́n pe nọ́mbà ni wọ́n pe nọ́mbà ni ó ní hà ó ní lọ wọ́n ti dẹ̀gbà fún òṣèlú tábìlì ní gbogbo nọ́mbà lọ́wọ́ ẹ̀yẹ́ ti rẹ̀ dé láti fọ́tọ̀ mi bẹ́ẹ̀ni ó pàdé báyìí láyé omi wọ́n lọ sí ẹ̀rọ àbá àwọn ẹ̀yà nínú oṣù tẹ́lẹ̀ tí wọ́n sọ àdé lọ́wọ́ ìkànnì méjèèjì tí wọ́n sọ ìyẹn ọlọ́dà wọn bọ́lá èrú yìí ń ta bọ́ọ̀ tó gbọ́dọ̀ sí bí ó lè ní olórí sí ètò torí tó fi hàn tọ́wá kí bí ó lè gbọ́dọ̀ àtàwọn kọ́kọ́ ní ojú wọ́n lágbọ́dọ̀ nínú alágbòmọjà ni wọ́n máa ń ṣe wá lẹ́rú àwọn yìí ẹ̀yìn àwọn alágbòmọjà ṣùgbọ́n òṣìṣẹ́ láti ní kí ẹ̀mọ jí nǹkan ẹ̀ ọjí mọ́ lára tọ́ ní mà picking pocket àtàwọn tó jọmọ́ bẹ́ẹ̀ alábi ní ìmọ̀ wẹ̀gbẹ́ ìmọ̀ wẹ̀gbẹ́ lórí ìrìn ìṣìlẹ̀ àwọn olè olè àtàwọn amájà àti ìmọ̀ ìṣìlẹ̀ ọ̀kan yìí يختلطه الشيطان من صلاة العبد إمام بخاري لبعوة inú àdíjì tí máa ń sọ́rọ̀ ìdí gbà wá yàtọ̀ tẹ́lẹ̀ àdíjì mọ́ fi ṣe púpọ̀ àwọn wa ní ìjẹ́ ẹ̀ta ọ̀nà ànígbé àdíjì yáhìá ibn Zakariya kò ní iná wá mọ́mọ́ ní bíkọ́ǹsì kẹlìmáàtì na ta'amala bihinna wa ta'amọ̀rọ̀ bá ní ìsọ̀rọ̀ ìdá ya'malu bihin ọlọ́run ni kí n ṣe nǹkan márùn-ún kí ni máa ṣe kí n ṣe pẹ̀lú náà láṣẹ̀ṣẹ̀ ṣe ìbàdí Israel nínú nǹkan márùn-ún yẹn àmọ́rọ̀ ni ìsọ̀lá ó ní máa kírun ó ní fàmídà wọ́n máa àhàdùkù bẹ̀rẹ̀ sọ̀lá ti fọ́lá ìrìntẹ́sìtì ní ìlànà ìṣìbálẹ̀ fàgínà الله سبحانه وتعالى يقبل بوجهه على عبده ما لم يلتفت alábìnrin ọba tí ń kírun ẹ gbọ́dọ̀ wọ ẹgbẹ́ ẹ gbọ́dọ̀ wọ ẹgbẹ́ torí pé bá a bá ti lórí ọ̀rọ̀ báyìí ọdún kọjú sí ọlọ́run ọlọ́run àkọjú sí wọn kẹrin ní ìmọ̀ bí mo lé lé wí dárájà ńlá ńlá ni kéèyàn ọmọ tẹsáǹdì ẹsẹsì wọn ipò ńlá ni tọ́pọ̀lọpọ̀ ọmọ nígbà tá à ń ṣe mọ̀kọ́ mo ní adùn kan bẹ tó ṣe pé ẹni tó bá wà ní adùn yẹn ní ọ̀ndẹ̀stáǹdì tá a pè ní máàlì gangan tẹ́lẹ̀ bá gbàgbé mo ní situation tó máa fíìlì ní ìgbà tó bá jí ìdè lágbo márùn-ún àdéhùn àfíìlì tọ́nà márùn-ún ẹ̀ lọ́wọ́ tó jí lágbo mẹ́rin kí èyí àgbo mẹ́rin tó jí òun tó ní ìṣẹ̀lẹ̀ òjá gbóyìn òun lọ́wọ́. Kí ni ẹ̀ṣẹ̀ máa mú nígbà gbogbo ẹni tí máa ń sílẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ tó wáyé ní Nẹ́mbà 5? Bóò ló ṣe bí tó kàbá orin ipò mi, orin tó ní ìyẹn ìgbádùn kan ní. Ìgbádùn kan ló bí tó tó mà. Téèyàn bá wá rí ìgbádùn yẹn orin yẹn lórí. Ìjú wà tó yí dáadáa ẹ̀dá òṣèlú mi. Lẹ́ni tí òun jí ní 5 10 ẹ̀ẹ́dójú ní fọ́ tó wájú pàṣẹ jẹ́rẹ̀ ó bílẹ̀ máa rẹ̀ ṣùgbọ́n ẹni tó jí ní pàṣẹ tọ́rọ bàbá ọdún kejì ní ọdún kejì ó bọ̀ sí ṣùgbọ́nà òun ò ní ìjọ ní méjì kankan tó wọ́n rí níbi kí lọ tàbá rẹ̀ sí lágbo mẹ́rin tẹ́lẹ̀ tẹ́ ẹ bá wá ní kó júwèé ẹ̀ fún ẹni tó rẹ pé sọ́rọ̀ ẹ̀yẹ wà ní ìlú wà ní ó kàn wọ́n ọgbẹ́ kí gbogbo ẹgbẹ́ kí ní wíńdì àtijọ́ ìwọ́n ti rí wọn kú ní ẹ̀dùtọ̀rọ̀ fún ìwọ́n bà jẹ́ nínú ìbọn kí ní ti orí tọ́wọ́ wá ọgbẹ́ láti tún bí ẹ̀mí kálẹ̀ sáláwà ẹ̀ẹ́dẹ̀rẹ́ lórí tí ó fi wọn sọ èyí tó láǹfààní wọn wọ́n ní sọ̀lá ẹ̀sẹ̀ náà àyíká ṣáà lọ. Nígbà bá tó wù yìí ẹni tí ọ̀wá sì máa arákùnrin rẹ̀ òde ọ̀tẹ̀ sá olóògùn ìfífí ọkàn kan agùn yẹn ní máa ń fi ìyàn sábà pè ọ́ gbogbo gbogbo wọn bá gba lọ́gbọ̀dọ̀ wà pẹ̀lú òun sábà pè ọ́ ní tó wọ́n ti wà tó yẹ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ tó yẹ ó ní tó ga jù lẹ́yìn kó dọ̀la tó pé ayé ti fún ọ lẹ́yìn ìdílẹ́yìn ojú mi kí ó ti pé máa bẹ lọ gbèrè tó bá pè ó jọ́ mi sínú rẹ̀ máa ń tún adájú ló sọ fún mi lára nìkí ààrẹ ìnà ààrẹ ìnà sọ pé ó kára wọ́n yá lára ìlà àìlà wọ́n wá ìdá kejì wọ́n bá pè ó sí ẹ̀rọ tó ti tó wọ́n bá wọn láti kàtọ́ náà. ìdá ìyàtọ̀ méjèèjì iṣẹ́ ọkàn ní bẹ́ẹ̀ tó kò ṣe é ṣàlàyé àbẹ wá ń gbàgbọ́n nígbà bí ìwọ́n ìgbà ní ìsinmi bóyá ń ta ẹgbẹ́ ìlànà lọ́wọ́ tó gbé ayé ti fún wọn lẹ́sìn ayé ti ń dá àpáàdì wá ti wá tẹ́sí pé ọgbẹ́ kata sí pèsè láàrin lórí àti nínú àtìrì láti pèsè yẹn tẹ́ tó ṣe dé ilé ẹ̀kọ́ túwú ìlú ọdún dáńdáńmà àṣẹ àwọn ìdìkan wà pé ẹgbẹ́ ìwọ́n ojú wò pé kò dé ojú bẹ̀rẹ̀ ìkókà láìpẹ́ tàbí ẹ̀yìn tó bẹ́ kàtà sí pé tàbí láì ẹ̀ta sí ọgbọ̀ tí ọ̀ wá rí tí ń tẹ́kì ìkà lẹ́yìn ìlú ìjọ sí ìsábà pé ọmọ ní òdúdó tí ó lè ṣà ọmọ wa lẹ́sìn náà yìí tọ́lá àbí ẹ̀ta ah, ìbí tọ́ka rẹ̀ wà ní mo sọ pé mo ń pọ̀ pé wọ́n yìí kan náà lọ́ọ́ ṣe ìdìfọ́n nígbà kan wọ́n yìí kan náà ah, lọ́ọ́ ṣe تقفي جعل نجعل قرة أعيننا في الصلاة أنا أنجد وجعلت قرة عيني في الصلاة إن فيها تواسي برضو ولد الرقاب فأبني نواسيون في الصلاة يلتفت يمينا وشمالا فإن الله يقبل بوجهه إلى أبي مالك الجسد فلا نوع مستدور مباوي máa wí kájọ máa sọ̀rọ̀ láàrin láàrin ọmọ ìdí tí ó fi kó bẹ́ẹ̀ ni pé ọba ti ké lórí ọlọ́rọ̀ wa ní ilé ìgbìmọ̀ ayọ̀ agbọ́nrìbò àná ilẹ̀ ẹ̀rọ ọlọ́jà nìyà bí ẹ bá ti borí bó ọ̀rọ̀ òdìdì náà ọba ti wá ń ṣe lẹ́ẹ̀kan kìí ṣe bí ọlọ́dá kan ti wọ́n ti wọ́n mọ̀ padà àgbàdà ní ẹ lọ wọ́n ẹ̀yìn hàn ní ọlọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọmọ bẹ́ẹ̀ náà tó jẹ́ pé padà ẹ̀ ṣe ni ànábì ti ń dá ìdálọ́pọ̀ àfilẹ́ tó di àtẹ̀lẹ́tò ìṣètọ́nù ní ọ̀nà àti àhàlẹ́kọ̀. ní ẹgbà wọn ni ànábì ní ìyáka wàlé ìfífà ti sọ́nà wàlé ìfífà ta ìsọ̀nà tó ṣe ìfífà ti tó masdara ó dé báyìí ìtàbàtà lẹ́ẹ̀lẹ́sẹ̀sì tí wọ́n ń jẹ́ o ìtìfàtà tó ní ṣe ìrọ́bù ẹ̀ wípé wàlé ìbínú wàlé ìtìfàtì أما إذا جاء جمع عن الثاني فنقول ولي والكسرة في محل نصب جنو منادى أما هنا والانتفاثات والالتفات في الصلاة فإنه هلاك لا إله إلا الله arábìnrin àdíjìnà ìjọkẹ̀ mọ́lẹ̀ nínú sílè rí ó ní mọ́ máa mójú kúrò nígbàtọ̀ ọba ń kírun torí pípa nínú ohun hẹ́lẹ́ta ìpanu lọ́jẹ́ fún yàn ṣe ẹ̀mọ̀ pé ráhùnmà lè yẹ́ kọjú sí ọba ti kọjú sọ́nà tọ́nà bá yí tọ́nà ọ̀gbọ́ ti ẹ̀kọ́ tí ló kù فإن كان لابد ففي التطوع فإن كان لابد ففي التطوع wọ́n á pín òkè ẹ̀wà níbi láti mẹ́rin mọ́dé ló ní ọ̀ràn yìí torí tó ní ọ̀ràn yìí bá tún ní pọ́blẹ́mù wàhálà yìí. àwọn afáà ṣàlàyé ọ̀rọ̀ nípa àdéjì àkọ́kọ́ òyìnbó kí ló fà á tí wọ́n ṣe kọ́ kínní àti sọ́níwà dáná sọ̀rọ̀ ó ní pé ìrọ́bù ànìtàwájú ìlànà bọ́lọ̀ ọba aláàbá ti kọ ẹ̀yìn tí ẹ̀jẹ̀ ọ̀pọ̀ jíjí ọmọ aburú báyà nù dáná wá fẹ́ kí òkú ẹ pé aburú ní òtún wá bá bọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdé ìbọn ọbẹ̀ jù náà àkọ́kọ́ nìyí kí ni ìdájọ́ rẹ̀ gangan kí ni ìdájọ́ rẹ̀ àwọn abáyé ìdájọ́ rẹ̀ fún méjì àkọ́kọ́ bí èsì fáàtì yẹn bá ti mọ àdúgbò bá ti tó ní ọ̀dájọ́ àápèkẹ́ ní kí o ti lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ yóò àwọn ẹgbẹ́ mọ̀ tó kíkẹ́ wà lórí ọ̀họ̀ wà lórí ẹ̀ràbí àkójẹ owó ẹ̀kẹ́kẹ́ wọ́n lórí ìrọ̀lá ẹ̀kà wọn mọ́sánásí ọkàn rẹ̀ wọ́n ní kúta ní ìlú ìdóòtà tí ó tẹ́ ẹgbẹ́ ìrọ̀lá ìfẹ́kọ̀ọ́lá kúta tó pa àwọn èèyàn gbàdé ẹ̀kẹ́ ọ̀rọ̀ ní borí ìgbàdé ọ̀tẹ́ lọ́gbọ̀rẹ̀ sọ́rọ̀ tí ó wà wọ́n ìwọ̀nà ní káwọn ọ̀rọ̀ wá kí ó jẹ máa káwọn ọ̀rọ̀ wá tí wà pọ̀wọ̀ ló ti rí ìjà ẹ̀yìnlẹ̀ wọlé náà ẹ̀ọ̀gbẹ́ ìròyìn wọlé tí ẹ má dá ẹ̀mọ̀ ọkàn jẹ́ ní òsì bí ẹ̀rọ ìjẹ máa sọ èyẹ tí ọ̀pá ń jẹ́ ààrẹ wọ́ọ̀dì bọ̀ ìfìlà ní ọ̀sẹ̀ nínú ṣùgbọ́n tó bá ti gbé èèyàn fi wá ní hátà yẹ̀hádìrọ̀ hádàrọ̀ hádàrọ̀ ọdún òun àdìsí ينحدر صدره عن الجبلة يمينا أو شمالا أعفاني شوف وصل أقول مصري أها أني dájọ́ méjì dájọ́ alákọ̀ọ́kọ́ onípe tí ọba síbi bí igbó nǹkan ti máa ń ṣe lórí irun nǹkan kàtí ìran náà ìyàwó ẹjọ́ ìdílé títí òdí ẹjẹ́ ẹ̀kọ́ ojú ọ̀rọ̀ lọ́dà kúmọ́dé tó kú wa ojú dí ojú olóyè tàbí kó fẹ́ lórí ìran ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ bá ń tọ́ra sọ̀rọ̀ bọ́yá tó ṣe pé nǹkan kan lọ́fàá nǹkan kan ẹ̀ lè túnrun ṣe àdúgbò ẹ̀kọ́ bẹ́ẹ̀ fi kọ̀rẹ́kì nǹkan kan ní òsílà ìdá gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mẹ́ bá wájú rẹ̀

tó tí ó bá ní tó rí tó ọfẹ́ tí ó fẹ́ fi sàánú àwọn ẹlòmí lórí ìran wọn ẹlòmí ò fi wàhálà ní wọn fẹ́ tá ń sàlàyé níwà ní wọ́n ní àdájú sọ́rọ̀ wọn lọ́sọ́lá ní àárín tó kúlé ànábì wọn mọ́sálásí àwùbákẹ́ ìlú kí àwọn báwọn èèyàn lọ́wọ́ ṣẹ́mà ẹni tí ẹ̀ ń bẹ́ẹ̀ rí ọwọ́ akọ́kọ́ wọlé ẹni bẹ́ẹ̀ rí èyí wá ní ọwọ́ gbogbo dé tí ọ̀bá dárùn rẹ ọkàn ti ẹ̀dọ́ mà lọ́bẹ̀. àwọn èèyàn nílẹ̀ bàá mi ní orí irun yẹn wọ́n ní wọ́n fọwọ́ gbà kan báyìí pé kí lẹ́kùnfà ọgbọ́n ti dárùn kí ló dé wọn èlú ìtàn lórí òun lọ́ba owó olúwa ti di ànábì <laughs> èyí sábà ó jẹ́ wà níbi òun á bọ́ sáyé ẹ̀sìn kírun lẹ́yìn àlẹ́bí wọn kọ́ sí i. kó bá yà á lẹ́nu ọlọ́mọdé àjọrò gbogbo àtàkì lọ́wọ́ kan ní gbogbo yàrá ló gbogbo àwọn sàhábà gbogbo là kí yàrá wọn wọ mọ́sálásí. Gbogbo àwọn sàhábà gbogbo là kí yàrá wọn nígbà tí ó kù bí ijọ́ mẹ́ta mẹ́rin bára ní okùn rà láti tó ní ó yára ojú bí gbogbo lẹ̀kùn àyàfi tàwọn bá kiri bí yàn bá fẹ́ tapà ó bá ti jẹ́ ní olóòrùn ń sọ̀rọ̀ bàbá yìí ti wí wọn náà sọ ìtọ́kọ̀ lójú wa àrẹ́bí ìgbà tí mi àárọ̀ sí inú ọ̀rọ̀ gbogbo lẹ́kùn tó wọ mọ́sálásí bá nìkan kan mọ́ bàrà rẹ̀ wọ mọ́sálásí mọ́ ẹni bàrà rẹ̀ tẹ̀lé yá torí ìwú ìyàwó nínú àyè ìfún tí wọ́n bá mú jáde fún mi lọ síbẹ̀ wọ́n yìí èyí tí wọ́n bá mú jáde fún ilẹ̀kùn ànábì tí ó sẹ́yìn mọ́sálásí lọ́wà òun ló gba bẹ́yìn náà ní tí ní ní bàrí tó nínú ìyá ọ̀pọ̀ ìjẹ̀dù ọ̀rọ̀ dákò tí wọ́n fún agbáradọ̀ àti ìjẹ̀ ìgbà àtàkùn ìjú láti lọ àwọn tó ti ṣe tó bá wọlé báyìí ara ìgbà tí wọ́n fún ọ̀yà ọlọ́rọ̀ sọ́lọ́wọ́lẹ̀ alhamdulillah àtàdúrà àti àpùpùpù ọlọ́rọ̀ wọ́n bá ń sàkó àrọ́rọ̀ àwọn alhamdulillah bá tó wá ìbáṣì ní ìgbà tí èlò tẹ́sìlì láì àwọn ọmọ òjòrò ìdájọ́ ìjọ́ Wọ́n ti bọ́ mú ìṣẹ́. Ọlọ́pàá tó ní ó kàn wà lóta ọlọ́dọ̀ sí wọ́n ti wá lẹ́nu ah! tó tó yóò rọ rẹ̀ nílẹ̀ yóò mọ̀ wò náà lọ́dọ̀ tó ti kọ́ta ọ̀dọ̀ tó á ìwà wí ní mo ti sọ wá. Yóò wá tó tó wà á ìṣòro wa dé ọ̀nà àwọn yẹn ti ó fẹ́ gbà táwọn

tó bá rí tí ó rọ̀ ìdíjú lọ́dọ̀ náà sọ̀rọ̀ ọmọ àrẹ́gbé ọ̀nà ìrìnàṣẹ́lẹ̀ so láti gbọ́ pé èyí tí ó bá rí ìgbé ọwà tọ́nù tán láàrin àárín ọmọ tí gbogbo báyà rẹ̀ wọ́n á rí tó ní sáfẹ́ gbogbo táwọn nípa àwọn bá kìí ìgbéṣe kó táwọn ó ti bá wọn irú yìí hùn máa kà wọ́n láti rí ló jẹ́ pé ńlá àfẹ́ ni kò máa ń jẹ́ bò tó bá ti wọ́n pọ̀ sí kọ́ òkú wa tí ẹ̀rọ ayíṣẹ́ ẹ̀rùn tàbí eléyìí ìdí àtàwọn olùsí láti sọ̀lá adábíyí sa ilẹ̀ hù hẹ́lẹ̀kẹ̀ lẹ́rẹ̀lẹ̀ àìdẹ̀lẹ̀ ipá ń ní o kí ẹwọ́n wájú ọlọ́nkọ́lọ́ wá jí gbogbo orí kó bọ́ mọ́ ọ̀gbọ́ tí ẹ mọ́ ọlọ́mọ ṣètò abẹ́rẹ̀ náà náà حديث الثاني عن انس رضي الله عنه lápọ̀dọ̀ rẹ̀ ní ọdún ọmọ aláàkọ́mọ́ rẹ̀ sí ní إذا كان أحدكم في الصلاة فإنه يناجي ربه tẹ́lẹ̀kọ̀ ọ̀gá yín bá tún kírun ọlọ́run ní bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nù wọn àtọ́lọ́jọ ní yọ́mọ̀ ọba ti lọ́rùn ọ̀dọ̀ ọlọ́run ti kò lọ báyá bí bá ń báwọn èèyàn rẹ́rìn bí bá ń báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n bá àtẹ́jì sáwọn ara alẹ́ rẹ̀ sábà ilé pẹ̀lú ẹ̀rọ pé wọ́n ti níjà tẹ́lẹ̀ ìjọ táwọn èèyàn bá mọ ilé ìmọ̀ wa àbí tára rẹ̀ náà bá gbé bẹ̀ ìwọ náà ti rí àdùn ànábì ni lọ́rọ̀ fojú tó ń fi ìtútù nípa ìrẹ́jọ ọlọ́run abadan àfọ̀lá ànábì yóò fi ń wí ọlọ́run pé àfọ̀lá àtàwọn màmọ́lá tuntun ìmánu irun dọ́wọ́ yóò irun dọ́wọ́ yóò irun dọ́wọ́ yóò àti dọ́lọ̀ kò sí lábẹ́ kìí ní pé ibi láti lè rí ẹ̀bí ẹ̀ bá gbé ẹ̀ gbogbo ní títí tí ìrọ̀ ẹ̀ bá dá ọmọ ìṣòrí rẹ̀ kò sí bí ọ̀bá ti ẹ̀wọ́ náà lọ́mọdé àwọn ìran ọ̀padà pàápàá ṣùgbọ́n àwọn náà là ń kí dáadáa ó tún wá rí bẹ́ẹ̀ fún wa láti sàlàyé afáwa náà ti ní pé bá a bá ń kírun ó lára bí ìwé fún afá ẹni tí bá ń kírun lọ́wọ́ ọlọ́run ní bá dá márùn ìrẹ́jì ọkùnrin gbọ́dọ̀ ẹgbẹ́ wọn àkójọ tuntun èyí tí èèyàn bá jẹ́ ẹni tí ó bá mọ̀ tí mọ̀ sí kà lórí fún ara rẹ̀ náà lọ́mọ̀ dágbádùn rẹ̀ gbọ́dọ̀ ẹgbẹ́ anábíwá ní tọ́wọ́ tí wọ́n ń bọ́ lọ́n sọ̀rọ̀ wà àtọ́lọ́hùn ni kúkú ṣe ní ló náà tí ẹ̀ pápá lẹ́yìn jẹ́mà lẹ́sẹ̀ ní ẹ̀sẹ̀ ni o ọ̀n yà tó bóyá ó jẹ wà àwọn ni kò wá ní ti gọ́vnà mo bá déwájú ẹ̀ tó bá fún ọkọ̀ lọ́sẹ̀ wàá yára rí sọ́ọ́dà èèyàn pa mọ́ra pé wọ́n ti wọ́n máa mú mọ́ mi gọ́vnà nàìjíríà tí a máa wá ju bàbá sọ̀rọ̀ yìí ó lè wà fún ọ̀nà ilẹ̀ ìgbà ọ̀nà ilẹ̀ ìgbà sọ̀rọ̀ àlùkò mo ní wá láti jọ yìí kò kọjá táwọn ìjọba tú àwọn alẹ́ rí kù àwọn ará àti tó wà ní èrè láwà kù ìdọ́rà àwọn tí kí kalẹ̀ wọ ìṣẹ̀ ìjọba bá sì sí múnà ọmọ ẹlẹ́kọ̀ọ́ ara rẹ̀ sọ̀rọ̀ ìjọba mo jàpá àwọn ìjọba tú ló ń dá padà ọ̀rẹ́ ọmọ last time you brought chapter one chapter two have you edited bring it ọwọ́ ajé tó wá ń bì fún ìjọba wọ́n bẹ̀rẹ̀ pé kí òkúta tó ti tó jọ ẹ̀ ń dìbò àwọn ìwà tí ó pé ẹni ìhún rí lára rẹ̀ ó sì kó ìra rẹ̀ ọ̀ níbẹ̀ tó jáde Ànábì tó bá ti wà wájú ọlọ́run ọba Allah fàlá yẹ́bùdó kọ́nà bẹ́ẹ̀nà yàdé ọ̀gbọ́dọ̀ títọ́ ọ̀gbọ́dọ̀ títọ́ rẹ̀. mọ́tù mọ́tù síwájú mọ́tù síwájú ẹ̀wẹ́ àǹfààní kàtùkìlẹ̀ ìgbòsì ààrà tó wà ní mọ́sálásí ìlú mọ́sálásí tí ò sí ẹgbẹ̀ làbẹ́gbẹ̀ ṣùgbọ́n èyí sára bí sọ ń gbà náà ya èyí tó níyẹ̀pẹ̀ òní alábìyàn ọ̀gbọ́dọ̀ títọ́ táwọn tuntun gbọ́dọ̀ tú ayẹ̀ ní níka òun gbọ́dọ̀ tú sẹ́gbẹ̀ ọ̀tún títí mọ́tò síwájú yẹn díẹ̀ tani bá wí ọlọ́run gbẹdọ̀rọ̀ bẹ́ẹ̀ ti tọ́jú ṣe wọ́n gbàgbé pé a ti sọ wípé ọlọ́run bá sọ̀rọ̀ ó kọjú sí i nípò mi ànábì àbúrà tó wọ́n lọ tó ọjọ́ nínú wọ́n láàá yẹ kí ló bá tọ̀ fún àwọn ẹ̀rí pọ̀ wọ́n ní torí pé màláìkà ti kọjẹ́ bẹ́ẹ̀ wọ́n níbi ẹlẹ́ẹ̀kejì yẹn ẹgbẹ́ kejì ń gbọ́ kí ló dé tó ṣe pé ànábì gbà ẹ̀ láì ní ẹ̀rí tuntun tẹ́tọ̀ ìlú wọn pọ̀ dáadáa. Tá a bá ń takú, màláìka ọdún máa ń jọ ń pa ọ̀. Màláìka ilé ẹjọ́ yìí jọ ń pa àbúrò wa. Ṣùgbọ́n bàtà bá Ẹni tí ó bá fẹ́ bá dáadáa wa jẹ́ ẹ̀jọ́ òsì nọ́mbà wa. Ó náà jù. Lọ́yọ́ tó bí ìyẹn bá ti di pé wàhálà ń dà fún rẹ̀ lórí wọn, àlẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ kó títọ́ jẹ́ lọ́wọ́ abẹ́ òun wọ́n kò ẹni tó ń kó nílá ẹni tó tí ó fẹ́ ìṣó rẹ̀ láàrin àhàrí ọmọ tó kí ọ lára ẹ̀wọ̀n àti àwọn bàbá òjò táwùdá tó táwùdá náà gbọ́ kò sí tó jáde wọ́n kò tó rọra táwùn ó ti kó gbé oṣù lè gbádùn ààrẹ bẹ́ẹ̀ bá ti fẹ̀sà oṣù lọ sórí wọ́n rán sọ orí oṣù ànábì ní ó ti ń lo pẹ̀lú lọ́yọ̀ àṣọ́pọ̀ àtàṣe ìbọn nínú bọ́ọ̀bì bí adé ó lè lórí ìṣùkú gbé ìrìn wọn pẹ̀lú àwọn lọ torí pé èèyàn àti ìdàgbára kan bàjá ìṣòro ó ṣe pé fọ́ọ̀bù àti lórí ìròyìn àti ìrìn padà lọ àdájọ́ ọ̀rọ̀ ìgbẹ́ tó síwájú ọ̀sùn gbọ́dọ̀ ìgbẹ́ tó sí ẹ̀jọ́ sí wọ̀láàkì anábí sọ́ọ̀bà bẹ́tọ́ lórí ìran bóyá gẹ́gẹ́ tí ọlọ́nà fún àájì máa ní ẹgbẹ́ ó ti rẹ ní ìtàkùn adẹ́ni yìí lẹ́gbẹ́ ó sì lábẹ́ ẹsẹ̀ mọ́sálásí láwọn rọ́ọ̀dì ló wà fẹ́ ilé ìdí wọn ń pè fún ìtàgbàjì láàá tí wọ́n tó aláwọ̀ kan àtàwọn á bí kò sí Ìgbésẹ̀ ò lè tún ìtò ṣe ìwáyé. Ìbáwọn bẹ̀rẹ̀ yìí láti dé pé ọ̀rọ̀ yẹn ò ní jẹ́ pìlẹ̀ fún ẹ̀sìn. Ṣùgbọ́n ló ń bẹ̀rẹ̀ sí ṣe ọmọ pé à ń so mẹ́sìn bíi ká fẹ́ dúró lé bí ẹ̀ ń dé mọ́tíláṣí àlejò ọba tí ní áwọ̀mù àti òkè ní áwọ̀mù ọtí náà ní ròdì láwọn ọmọ táì lẹ́gbẹ̀ẹ́ tí ọjọ́ bá ní tọ́jà àti bẹ̀rẹ̀ ẹ̀rọ ọmọ ìgbà pé wọ́n àwọn ní sí ibi ọmọ bá ti sí ẹ̀mí ẹ̀rìn lára jẹ́ àdíjì abẹ́tẹ̀ ní ìṣẹ́lórí àdíjì abẹ́tẹ̀ ní àdíjìkọ́ tí wọ́n dára sí àpá tàwá nínú kò sí láìda ìyẹn lè bẹ̀rẹ̀ ní àwọn àti bí abẹ́ ẹ̀kọ́ gbogbo action tó lè nípa wọn sallallahu alayhi wa alihi wa sallam ó dáàkọ pé kéèyàn mọ́ ti tọ́ sí ṣèdúrà nínú ẹ̀gbà wa ti lọ́gbọ̀ fọ́lé alẹ́bí fa inna rabbahu baynahu wa bayna al-qibla sáwọn ibẹ̀ a ní ọmọ tuntun síwájú èyí pé torí nǹkan kan ìtó jẹ́wájú rẹ̀ lẹ́nìí o lè jẹ́ oní oúnjẹ bẹ́ẹ̀ ọdún rẹ̀ lọ́la ṣùgbọ́n nígbà kan bá bí kí ọmọ ti tọwọ́ ìdè ó bọ́lá ọ̀rọ̀ rẹ̀ jẹ láàárín wọn àti kíbla wọ́n kì í tọ́ síwájú èèyàn gbọ́dọ̀ pọ́n ọlọ́run ní tí ẹ bá ní ẹgbẹ́ níbi tó ń sáré jọ náà ó ń bẹ kàmáyé ní kú ìjẹ̀lẹ̀ rẹ̀ alápọ̀nlé ń bẹ láàárín wọn àti ọlọ́run ó sì gbọ́dọ̀ fún sókíbla àkọ́kọ́ bákan náà Ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó kó ìra kí nǹkan ẹ̀mọ̀ wà lára mọ́sálásí. Olúgbà àwọn èèyàn lè mọ́ bọ́ ń bẹ̀ tán ló fa ìta àpọ̀ yìí ní ìjọ́ kan láti wọ mọ́sálásí gẹ́gẹ́ bí àpò rẹ̀ rà tàbí sàìdì ìfúdúrí ìgbà wọn. Láàrin wọ mọ́sálásí ọwọ́ àwọn tí gbogbo èèyàn bá jáde mọ́sálásí kan àwọn náà kò kọ́ ní mọ́sálásí bó ọmọ ẹni mọ́ mọ́ wọn àwọn àgbàlagbà ní mọ́ wọn tí wọ́n má jáde mọ́sálásí tán bàbá wà á lè fi gbogbo àyè tó wà mọ́sálásí táwọn àwọn ọmọ wọn máa ta ìdọ̀tí tá bá rí àti gbogbo ẹ̀ wọ́n á máa ta wọ́n bá rí kékeré wọ́n máa ta tẹ́ bá wálé ẹgbẹ́ ìbàdàn wọn àbó òní

ibi tí a bá ti fi ń bọ̀ kàn báyà náà ní kí máa bẹ́ẹ̀ gé ìkànnà jàmbá kí ilẹ̀ sọ mọ́tọ́ láti fi lé ìgbé ìkànnà kò bẹ́ẹ̀ ti sáà fún kan bẹ́ẹ̀ tó ń fi ẹ̀kọ́ tó lọ bẹ̀rù kalẹ̀ lọ́rẹ̀ ẹjọ́ wo lẹ̀ lẹ́rù ẹ bá ẹlòmí òun náà ní ìgbé yóò tún fún mọ́sálásí ànábì rí tẹ̀lẹ̀ tẹ̀ lárùn ògiri kòtò tó láti kí ní mọ́sálásí Fara kiri àbúkà ẹ̀jẹ̀ tàbí mo rẹ̀ rà lọ́gbà wá sí ìjọba ìjẹ̀múlẹ̀ ànábì wa lọ wá òkúta níbi wa àákò lára mọ́ṣáláṣí sọ́lọ̀ bọ́ọ̀mù àlẹ́yìn wa rẹ̀ sọ́lọ̀. Ìpìlẹ̀ bẹ́ẹ̀ bọ́yé ń tẹ̀lé sí ànábì kó ìdájú tẹ̀ wà mọ́ṣáláṣí. Wọ́n ní tí wọ́n mọ̀gá náírà lẹ́bí kò sí ní wọ́n lára àwọn kan tí ó sì ṣẹlẹ̀ láyé wọn fẹ́ wáyé ìlú àti ìṣẹ̀lẹ̀ kọ́lọ̀kọ́lá wa àbí kòrónà ò sí sọ táàbí ẹgbẹ̀gbọ́ mo bù ú ni o náà ẹgbẹ́ bá ṣe bá rọ́lọ́sì ló bá ọ̀ sáàrù kàtánà kòrónà ni corona family tó ní covid-19 gbẹgbẹ́ mi fẹ́ sọ kò ní kí ni o covid-19 tó wá jù wá àmọ́ irú àwọn nǹkan ọ̀nà ẹgbẹ́ ní ìbá àtẹ̀lẹ̀tẹ̀ droplet kò ní kọ́ọ̀tì kankan gbà yóò wá sí ìgbẹ́ wọ́n bá gbẹ tábẹ́kù náà bá gbé báyìí ló lè wà tí wọ́n ti sọ̀rọ̀ náà yóò kù sí ẹlẹ́nu ẹ̀rọ àgbàgbẹ̀ ọlọ́pàá àwọn àtàwọn mọ́sálásí ẹ̀jẹ̀ mọ́sálásí tí ó fi ìbọn kan balẹ̀ tí wọ́n mọ̀ gbogbo bọ̀tà bá wọ́n mọ̀ lọ́dà sí náà fún wa. mítà ń lọ ni pé ìtútọ́ tí mọ́sálásí òkè ti padà lásìkò wa yìí lè ṣe àyàfi tá a bá tún ní ohun mọ́sálásí tó ẹ gbé ẹ̀pẹ̀ ni wọ́n nílò bẹ́ẹ̀ mọ́sálà méjì mọ́sálà kẹta àdáni ni ẹ má tún kọ́ sí wájú àmúmi ìwà tó ní ẹ má tún kọ́ sí kíbla ṣé lórí ìran ni ghana àdínkù kọ́ sí kíbla ni àbí gbogbo ìgbà ń bẹ nínú ìgbọ́fẹsẹ̀ múlẹ̀ nínú àdínkù tó ṣe pé àdájúdá mọ̀ pé kọ́mọ̀sì lórí orúkọ àwọn àtọ́lọ́ ẹjọ́ sọ̀rọ̀ àgbẹ̀bọ́lá gàtẹ́sì ṣùgbọ́n àwọn aráàlú yìí ó ṣe pé kì í ṣe orí ìrún làdájú ti kọ̀gbẹ́yàn kẹ́ẹ̀rẹ́ bá a máa wọ́n náà lè bù sáàyè ó ti gbọ́ láti òní lọ pé pẹ̀lú ìgbọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ kí ní tutọ́ sí direction tó blàmà sílẹ̀ rí wọn ẹnìkan òun ni máa mú àdúgbò wọn mo ti lè ní ìlànà ìgbésẹ̀ wọn kì í ṣe ìdí mọ́sálásí ọlọ́run mọ̀ yà ń bí ẹ̀ká ti yọ kúrò ní mọ̀ ọ́n based on the provision of the hadith lẹ́ni wọn lọ́wọ́ àwọn ọ̀nà lọ́wọ́ kú sí direction tó ń la alábìbá sọ bá àwọn ọ̀tẹ́jọ́ ń kírun alábìbá wo wo tó bá di ẹ̀mọ́jọ́ kírun fún yín kò gbọ́dọ̀ jẹ́ mọ́mú yín fa iná ádàlú àwọn ọ̀ṣọ́lá àtẹ̀gbẹ́ wọn tó fẹ́ jẹ́ mọ́mú nínú tí ó lè yọ ẹ́ kúrò ní mọ́mú orí pé ah, mo ti rí rí tó tó tutọ́ àlójú kẹlẹ̀bẹ̀ sí direction kibla mọ́dájú kọ́ra ló ń sọ ń sí ọ àmórí ọyàtọ̀ ẹni pa ọyàtọ̀ lẹ́sẹ̀ pé ẹgbà ẹni tí gọ́ta àti níwà náà tó nù ibi kibla ìrẹ́lẹ́kọ́ ọkọ̀ ìjọba ẹni ó ti gbọ́ ya lọ wá kájú ọyà bá ti rí ẹjẹ́ wọ́n sọ tó jẹ́ gini àbíṣe owó alákọ̀ọ́dọ̀ ọ̀lẹ́gbẹ̀rẹ̀ yamanu alhadith sahih marfu'a bákan náà bá ọlọ́pọ̀ sànù ọjọ́ náà a ní gbà lọ́dọ̀ ibn umar sọ àdíṣe yẹn náà owó alákọ̀ọ́dọ̀ ibn hibban ibn khuzaimah anábì ni man tafala tujaha alqibla báwọn ibẹ̀ جاء يوم القيامة وتفلته بين عينيه alábi gbogbo ẹni ndọba ha kẹlẹ̀lẹ̀ tó tú sí àbótútọ́ sí ọ̀nà kíbílà tó bí ẹ̀rọ ìdí tó bá dàbí kìlẹ̀ àmà mọ́ mú iye kẹlẹ̀lẹ̀ tó ha jẹ́ ayé báyìí ojú rẹ̀ báyìí náà mú àbá àti àbá àti يبعث صاحب النخامة في القبلة يوم القيامة وهي في وجهه وهي في ọgbẹni tí bá ń ha kẹlẹ̀lẹ̀ sí direction kíbla bọ́nà ó ti gbé ìdílé láti ẹ̀rọ láì kẹlẹ̀lẹ̀ yóò kú gbogbo wájú rẹ̀ ewé ló yàtọ̀ àti ìfìdílé ìfẹ́ ìfọwọ́ yìí torí ìdínà ìjọmọlúwàbí yìnyín so mọ́ ìwé òtítọ́ ó wá fún mọ́sálà sí ìwọ̀n sáàlà yìí ǹjẹ́ tí ò bá sí lórí ìwọ̀n tí ẹ̀rẹ́ tó tọ́ sẹ́gbẹ́ ọ̀tún àwọn àbára ni more importantly kí èèyàn má ṣe ṣùgbọ́n kò sí problem orí ìrùn ló kílẹ̀ ara àti tí èèyàn bá ń ṣe nǹkan gidi lọ́wọ́ kí làwọn gidi wọ́n lọ ṣàkárò lọ́wọ́ wọ́n lọ ń àárín lọ́wọ́ ó ti ní àwọn nǹkan tó mọ̀ pé nígbà yẹn màláìkà dáadáa ń bẹ̀ẹ̀bẹ̀ àti tó ògbà tó ọba ti lọ ọkùnkọ́ òfin ẹgbẹ́ òògùn bẹ́ẹ̀ wọ́n ẹgbẹ́ tó wá wà tó ṣe déédéé kíbla àti òṣèlú tí ẹ̀bá kọjú wà ní ẹgbẹ́ òní ẹgbẹ́ òsì gbogbo ti jẹ́ pé òsì òsì ló padà jẹ́ wọn àwọn orí àṣẹ́gbé mùsùlùmí máa ń wà lẹ́yìn tí ẹ kú sí ìwé ìgbésẹ̀ ayé rẹ̀ ó bá bẹ́ẹ̀ ṣe kí ọmọ ọ̀gbẹ́ ṣé ìyìn ní sẹlọ̀n tí bá ṣe nǹkan ọlọ́dà gbogbo alágbọ̀rọ̀ rẹ̀ bá ń ka ló jẹ́ pé máa ń sábà làlùjá àìkéńlá جاء يوم القيامة وكفلته بين عينيه ọgbọ́n ọba alákọ̀ọ́ta àti àbíyàn bá ní kígbà ló kú tó wọ́n máa tutọ́ sí ee ọlọ́gbọ́ yóò wádà síyáàmà wádà síyáàmà ojú rẹ̀ kẹlẹ̀bẹ̀ yóò kún bẹ̀ ọlọ́nkọ́ làwọn jẹ كان في روضنا عائشة ذكرت به جانب بيتنا فقال لنا النبي صلى الله عليه وسلم أميتي عنا قرابة هذا فإنه لا تزال تصاويره تعرض لي في صلاتي رواه البخاري نعم اقرأ التالي حلك واتفقوا على حديثها في صفة عن البدالية أبي جعفر البدالية البدالية أبي جعفر فإنها عن العدل في صلاة هكذا هكذا جاء جزاك الله خيرا وعنه أي عن أنس رضي الله عنه أنس المطيع òun bọ̀yá nẹ́bí ló ṣe sọ ولي عائشة رضي الله عنها كان كرام لعائشة سفر في جانب بيتها يا عائشة أني اتكم كرام قي بالقاف كرام أني اتكم ìtẹ́yẹn mọ̀tíbọ́bù ìgbà ní wọ́n lè fi ṣe gẹ́gẹ́ bí sílẹ̀ ń pè ọtí pọ̀kẹ̀rọ̀ mọ̀ á sílẹ̀ ẹ̀dẹ́gbàpọ̀ nígbìmọ̀ ìtẹ́ yàrá àìsà ti bo ẹ̀gbẹ́ kan lórí ẹ̀ ó fi bo gẹ́gẹ́ bí wíńdò àbí ó ti bo ẹ̀gbẹ́ kan bóyá dìpọ́sìtì kan wà délé àwọn kan máa ń lo wọ́ọ̀d pépà pa tó náà ó ti do ẹbá wọlé ní gbogbo ilé kan máa sàn sí ẹ nígbà pé pépà rẹ̀ ń wò tó sására wọn tó wọ́n fi bo náà wá rẹ̀ ó wá lè ní ìbẹ̀ ó sì lè ní ìpé òjì náà lọ náà tẹ́ ẹ̀ wá ní epo ògiri atlas rárá àti ìjìbáwà àwọn àbá àwọn níbi tó bá sílẹ̀ àti tó bá láàyè ilé la máa ń fi ìtọ́jú ọlọ́pọ̀ sàn gbogbo wa nílá ilé títà ti jábọ́ pọ̀ náà tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ̀rọ pé ilé tó rẹwà ní ìsìn bíbí ìtiwà orí ya olóògbé sílẹ̀ olùsògbé ẹ̀hẹ̀n ẹ̀nà ni tẹ́ ẹ bá fẹ́ ṣe kọ́ńtìnì rẹ̀ kò yẹ kí ó ju bí dédé ibi orí rí sí wíńdò parí tí ó lọ. ìyẹn ìwé látòkè abẹ́ iná ìdóbi abẹ́ kọ̀ránì tí ò ní sọ̀kalẹ̀. ṣùgbọ́n ní àwọn ladies ìdẹ́gbọ̀n pé bàbá ìrí sí bàbá ìrò rí sí. ká tó sọrú kọ́ńtìnì ẹ̀ẹ́dọ̀kan gbé ìbá tẹ́lẹ̀ nípa wá ilé ìnáwó àwòrẹ́fẹ́ lórúkọ sílẹ̀ ní ìmọ̀ náà ẹ̀rọ kọ̀kọ́ gbé e láti ẹ̀jì rí ẹwọ́ bí wọ́n wọ́n jẹ́rẹ̀ kí irin ó wà sí àdúgbò gbé síbi tí kìíní ti bẹ̀rẹ̀ lókè gbẹ̀gbẹ̀ tọ́wọ́ àkàlẹ̀ lẹ́lẹ́ báyìí tó wà gbogbo òkè ìtọ́ ọjà bọ́ọ̀lẹ̀ gbẹ́ sí báyìí iná pa aṣọ fọ́tìnì ẹlòmíì ni ó kọ́ ó lè kọ́ lé security ẹ̀wọ̀n ní security mo fi dárúkọ lé security ó dínú láì gbà á ní ẹ̀ma wọnú lé káàdá àmì náà kí ló fa amánà bẹ̀ òní tí ó takọ́ sí gbogbo ní àwọn obìnrin wa lọ́kàn ń pọ̀ jù bẹ́ẹ̀ pé wọ́n ti mọ ìyá oko ilé bá ti fẹ́ bọ̀bá ti fi kí ni ó rà méjì ẹnìkan ń bọ̀ láti lókọ ní abọ́nà tó ní àìmọ́fẹ́ táì àdókùnrin wọn àti ìlú òkùnkàgbélẹ̀ tí wọ́n lára fúnwárí àpọ̀ nígbà tí wọ́n ń jábọ́ sí ti wọn bá ìwòlẹ̀ ẹ̀hẹ́n ní sọ́pẹ́ kọ́tí ìgbóni tán ẹgbẹ́ ìdá àbámọ̀ làwọn pè ní nínú àwọn pè kọ́tí wọ́n wà tí wọ́n gbé kọ́tí dé ìtọ̀rọ̀ iná iná iná a máa dé bá bẹ́ bò gírí nínú bá ẹgbẹ́ olú wọn àbí kí náà pẹ́ wọn àbí dìpọ́sìtì sọ́wọ́ bẹ́ẹ̀ àbí wọ́n ẹgbẹ́ bí wíńdò kò ní ìdílé ẹ̀rọ ìgbàgbọ́ bò tẹ́tọ́ wá bò wá ní kejì ara ọ̀ tẹ́ni tó bó òbí ń ṣe mùsùlùmí rárá ọ̀ àfi ń ṣàlàyé ìpìlẹ̀ kódà irú ìta máa ń ta tá a bá ń ṣòdo tẹ́ gẹ́gẹ́ máa ń ta wọn tẹ́ẹ̀dì decoration irú ẹ̀ làwọn ọkọ̀ ààbò òye tí ń lọ sí ìnáwó ẹ̀rọ ní ṣọgbọ́n tó lọ àṣẹgbé ogun onímọ̀ ìlà ní wá mọ́ ẹ̀dùn ṣe bọ́jú ẹ̀ṣọ́ wọ́n fẹ́ ṣe wá àti materialism ẹ̀dùn design gbogbo wọn pẹ̀lú gbogbo àti gbogbo ẹ̀gbọ́n ẹni tẹ́ wọ́n sọ̀rọ̀ ní ìlú kílẹ̀ fẹ́ ti ẹni wọ́n ń sọ̀rọ̀ náà pà iná àpàlọ́ ni wọ́n pọ̀ jù ọ̀rọ̀ tí ìyẹ́ ní ẹ̀mọ́ wọn wọ́n kú rẹ̀ á máa kéèyàn lè ṣe sí ọwọ́ àtàkárà ẹ̀ tó bẹ̀rẹ̀ tó jù lè lára wọn kò táwọn fàhábà àtàkárà rẹ̀ tí wọ́n ní tó wà jẹ́ báńkì tó ní ìjẹ́ lónìí ṣùgbọ́n àwọn kan wà tọ́lọ̀ dá pẹ̀lú wa bí ó gbé ẹ̀ẹ́mọ̀ tó dùn fún ọ ní ìmọ̀ gbọ́yẹ̀ yóò ní òdúgbọ́ yìí ìgbà ọmọ òjọba ánú báwọn ti máa ń tẹ̀lé súnmọ̀ tó ní ìjọba bẹ́ẹ̀ tí ọmọ ọ̀kan yàwó àwọn obìnrin ọ̀nà àgbúrò rẹ̀ ẹ́ àwọn àwọn àwọn àwọn àwọn ìjọba ìjọba bíútífà ìrọ̀lẹ́ bíútífà ògiri báwo mú sọ̀rọ̀ àṣàrí ẹ̀dá bí òbẹ́gbẹ̀ sí ìyàbá àbá mú sọ̀rọ̀ àṣàrí ó ti yọrọ ọ̀dọ́ báyìí kí eléyìí ó kà kàn bá sí ìtumọ̀ rẹ̀ máa ń lé sí dákú wọ́n lọ tọ́júmẹ̀ ní ìta bá wẹ́lẹ̀ àwọn obìnrin ni orin tó yẹ kọ́ ọmọ ibi irú rẹ̀ làwọn obìnrin ní wọ́n á jà lábà wá àtijọ́ wà bẹ̀rẹ̀ o àgbègbè àbá mi ni wọ́n fẹ́ fúnta ọkọ rẹ̀ ti fẹ́ bó tó wá fi wá àgbègbè kọ̀ntínú kọ̀ntínú ọ̀sán lọ́dẹ̀ ẹ̀rẹ̀ ọ̀sán lọ́wọ́ اللهم صل على محمد وعلى آل محمد وسلم wọ́n ní ẹ̀rìmọ́ Muhammad jẹ́ àwùjọ àwọn kan àìdíje sọ̀rọ̀ nípa iye wọn kọ̀m̀pléèdì wọ́n bí wọ́n rò pé ó yẹ kí wọ́n fi ẹ̀jẹ̀ kọ̀m̀pléèdì wọ́n ní ẹ̀sùn ọ̀gá ìjọba ọ̀tọ̀ ọkẹ̀ ìrẹ́bàá lè tó ti ẹ̀ ní kankan tó wù láì kó pa ìwé àpòlé òkú wá lọ́sọ́ wọ́n ní kí ló dé wọ́n ti bàtà rẹ mọ́ tó kó kó kó bàtà rẹ mọ́ tó kí ni ó ti bàtà rẹ mọ́ tó náà ní ilé lára àwọn ọ̀yà wọn àtúntò ìbálẹ̀ tí ó tún gbogbo nígbà tí ìtúlẹ̀ gbé gbogbo gbogbo nínú ìdíjẹ́ ìdáyé tó jáde ní ẹ̀kọ́ yẹn ẹni tí wọ́n jáde wọ́n ní tòbí bàtà tó kó kó nígbà tí àwọn rìn lórí ilẹ̀ ìfọ́pamọ́ ti kọ́ńtírì ẹlòmí ìkòrò orí ìṣẹ́ èyí máa dú òbí yẹ gbogbo tí wọ́n alábá tí bá ìyá ó yọ láàárọ̀ ọ̀bẹ̀ tó dákù torí tó máa ní jẹ́ máa gbogbo yóò pọ̀já gbogbo ní lulẹ̀ ibo yóò lulẹ̀ wá ọlọ́dà ọpọlọ ọlọ́wà gbogbo àwọn ẹlòmí tí wọ́n ń gbé ju aláàánú ilé ọlọ́dà gbogbo àṣà àwọn náà ẹ̀yìn bẹ́ẹ̀ sí ìdẹ́wọ̀n dúpẹ́ o àtọ́sígbà gbọ́nà ọmọ àná ọlọ́wọ́ ti pọ̀ ní wọn dání pẹ̀lú náà tí ó fi dára yìí nìyí ẹ́ onímọ̀ gbọ́n bẹ́ẹ̀ o sáyẹ̀nsì tí mo bá lọ síbẹ̀ yẹn pé ìyọ́nà àdìsá ní pé ọ̀rọ̀ mú tó fi bo apá kan nílé mi. Àdáni wa máa ń tí ọ̀nà wọn lé ẹ̀kọ́ gba yẹn náà ẹ̀wọ̀ tó ń mọ́ dára sí mi káàrà tó máa ń tí wọn. Àdáni àmì yín fi àdìsá fi ọ̀rọ̀ máa ti hàn náà láti gba ohun lójú nínú ìfún wọn máa fi eré ìdílé afẹ́fẹ́ ṣe ní ìgbò lójú ìbò yọ kí ní ìkúrò Anigilin anabi fa iná wúlá ṣe záàrù sọ̀kọ̀ wíwú sáàbì orí ìdí ìfọ́lá ẹ̀sìn. Gbogbo ní máa ń kí wọn báyìí, àwọn kàláṣì ní lọ́jà sí wọn. Ìjọba máa rí tẹ̀lé àwọn mẹ́ṣọ rẹ̀ kí wọ́n fẹ́ láti ọgbọ́ design ni ojú mi wà tẹ̀lé ó tọ́ náà sí ni wọ́n máa di ọgbọ́ ẹ̀ tí ẹ̀ bá ti báyìí nítorí ọmọ rẹ̀ ojú rẹ̀ ọmọ ètò ìtẹ́lẹ̀ lórí tó bí tó wà beautiful tí ò ní láìsí rẹ̀ arábìnrin òbí tí bá ní tí wọ́n bá yọ kó kó jẹ́ nínú òbí tó ní lórí ìrún dáadáa ìrùnà àwọn nǹkan ìlú ẹwọ nàbíyàn nàdà nàbíyàn Muhammad sọmọ àlùsọ́lá nítorí tí nǹkan kan kọjí láàárín tí ó ti máa rọ nǹkan ní orí ọgbọ́ lẹ́yìn àwọn mọ́sálásí alhamdulillah mọ́sálásí wọn eléyà ní gbọ́gbọ́rọ̀ náà pátápátá ìgbéra kọ́lọ̀ méjì kọ́lọ̀ méjì jẹ́ ìdìbò náà wọ́n ti dìbò pé kó wọ́n ti kí ìtàlẹ̀ tí máa ń gbàdọ̀ sí ẹnu wá ń di òkè ló wá ń dalẹ̀ ìwé àwa ti fi dúdú. ẹnu ní ẹ̀yìn rẹ̀ lásán kò kìí ṣe ikú wá bẹ́ẹ̀ sí báyìí wá bẹ́ẹ̀ kó báyìí àwọn owó ikú kan fẹ́ ló wá ilé ìlà fọ́nà ó sì ṣe. òun ló fa olóògbé olóògbé máa ń gbàgbọ́ sí mára. àbẹ́rẹ́ nígbà owó táwọn ọkọ̀ sí ojú ẹni ó táwọn ọkọ̀ sí. tá a bá yẹ kí ó ti pọ̀ sí ìjọ sí ìjọ sí ìjọ lókè ọba. Ẹwọ́n tí wọ́n sọ́lá sí bí wọ́n wọ́n kọ́ ẹgbẹ̀ kò sí ọkọ̀ àgbọ̀n láàrin ojúmọ́. Àbíbò mi seven colors pẹ̀lú jùlọ ìbọn lágbára. Tọ́gbọ́ gbogbo sọ́lá sí báyìí dáadáa kó kàrà ń bèrè lára ọ̀gbìn ààrẹ ní ń tọ́mọ òwòrán. Ọjà ó dà nínú ẹgbà wá ní nínú àmì ìwé ilé ayé parẹ́ lọ òní kan máa jù láì mọ́sálásí. Mọ̀gọ́ ọ̀tún sàlàyé ọ̀rọ̀ yìí ẹṣẹ́ kọ́kà ìyẹn máa so má lọ nígbà tẹ ní ẹ̀wọ̀ mọ́sálásí tó wọ́n gbé ìlànà ìrìnàjò àwọn èèyàn ló ń gbé ayé. kí ni bẹ́ẹ̀ náà mọ́sálásí ìbẹ̀rù ọlọ́run ẹ̀kọ́ ní ọjọ́ ọ̀nà àá mọ́sẹ̀lẹ̀ náà báyé ìṣèlú náà gẹ́gẹ́ náà àá nígbà tó gbẹ́jọ mọ́sálásí báyìí lọ́ọ̀dù báyìí ó ti káwọ́ ẹ̀jẹ̀ ó ti pẹ́ fún padà sí الله أكبر إيه المساجد مسجد أسس على أبعاد مدارس مدارس إيه مسجد دولة مسجد الله بسم أي مسألة هذا منام المسجد بغداد ثاني يوم يقول بعض المسجد ẹni tó ti kùdí ẹ̀ láti gàámà láti tẹ́lẹ̀ lọ́rẹ́ bí àrí ẹ̀sọ̀ ìlú lọ́rẹ́ títẹ̀ kí a gbé tàbí tẹ́lẹ̀ lọ́rẹ́ tó wá lẹ́sọ̀ ẹ̀rọ ìyá jẹ́ wọn bá ti ní ti mọ̀lá bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gàáfà lèyí tí wọ́n kẹ́rí ọ̀rẹ́ àfáàní anábì sọ gbogbo lọ yọ ọkùnrin sí ìparẹ́ látara bẹ́ẹ̀ ipò mọ́tàlá ní àbájẹ́ èèyàn gbọ́dọ̀ gbìyànjú ẹwà wọ àwọn mọ́tàlá wọ́n wá yí àwọn olóòkú tó ti pọ̀ olóòkú wọn lábùkú kẹ́rọ fún gbogbo àwọn ẹni wọn kọ náà àti tí ò ní píṣọ wọn lọ ìmáàjì àbùkọ́sì jẹ̀láàrí àbùkíríkà jẹ̀láàrí àdúgbò ẹ̀ wọn lọ gbé ẹlòmí ìgbóyà tí máa ń tẹ fáfẹ́ àwọn àpò onídán táwọn àti ogun ọ̀daràn ẹni máa wọ àwọn ìwé náà lẹ́ni láwọn sáláṣí mi lè rí ẹwà owó táwọn òkú táwọn ọmọ ohun ìlú ìlú tí ó dá bẹ́ẹ̀ ẹ má bẹ́ẹ̀. ìwọ tí wọn náà wá mọ́ṣáláṣí àwọn wá àwọn plainplot wá àwọn kò lẹ́yìn wọn ọwọ́ sọ pé if you are not an American behave like an American ó ní kíkà lórí ìrònú tí mo ń fún ọ báyìí. ẹgbẹ́ náà bọ́ọ̀ ni bá mi àmì fún màrẹ́bí wọ́n kọ ámì pa oúnjẹ mú ámì pa á ná ìyá bá kàrà rẹ̀ láti bá kò sí ìdá wa nínú bá èèyàn gbé sára wọn mọ́sálásí ni GAP GAP Gay and Proud gbogbo ọdọ lọ́ra jọ tó wò ní túmọ̀ túmọ̀ sáfọ́jú gbogbo wa ojú ọmọ sára sí láì jí èsì ló tún máa ń sọ àwọn ẹgbẹ́ wa lọ́wọ́ o ti jí èsì lẹ́yìn aṣọ rẹ o. gbogbo nǹkan tí kọjá kọ yìí láti ohun tí gbé ẹ̀mí wa kúrò níbi ìran. wọ́n náà sọ́wọ́n tó kó ojú ẹ̀ láì àwọn ẹ̀rọ wọn gbà ẹja lọ sí aṣọ every jìnnà báyìí ẹ̀ẹ́ta ara báyìí àti ṣé wọ́n mọ̀ ìgbà ojú ojú eh, eh, ìdòkúnà ọlọ́nà ẹ̀mọ́ ìgbà àwọn àbá àwọn ìjọba. ṣùgbọ́n àwọn ẹ̀mọ́ ìgbà rẹ̀ pé ọwọ́ fẹ́ mọ níṣẹ́ ìgbà ọjáde káàlọ́ kí jìnnà lọ́dọ̀ wọn ìwọ́n mú sí pé àwọn ìlú kú bí ó ẹgbẹ́ kọ́ dákùn ìjọ́ ọlọ́wọ́ kéjèèjì kéjèèjì láì irú yíò náà yóò kó bá ọ̀pọ̀lá nígbàtí ó ti lọ sọ ní ikú tí wò ní àmì ń fi àyà fèrọ ọ̀nà sí lákòókò tí ní ìgbòho mọ́jọ wá lára tán títí ẹ̀ máa bẹ́ kírun òun ló ti bẹ̀tẹ̀ mọ́lẹ̀ ẹ̀dọ́ wá ní òmíràn ó ṣe lè ṣe ọ̀pọ̀lọ́pọ̀ ni pé yóò kó báyìí lọ́ọ̀kan rẹ̀ ti já kúrò wọ́n á kókò ni àdájú ti ẹ̀yìn ìran àdájú ní wọ́n á ń pé dákù lọ pé gbogbo bẹ̀rẹ̀ ní ra irú ẹ̀ náà ló fún wa láti bẹ̀rẹ̀ ìta rẹ̀ ní pé àbújá ọ̀pá náà ìdá fún yẹn ní nǹkan wọ́n lẹ́ lórí yọ́ máa bẹ̀ sí ẹ̀dá kan ẹ̀wọ̀ ọ̀nà mo kàn fẹ́ dé ibi ẹ̀sán rẹ̀ rí lára yín ábùdèrè ìlà kò ní ìdíkọ̀ já àbá àtàkùn fún láti kí ẹ̀ bá já àbá òbìdà olórí láti dáadáa láti wọ́n fún lórí kan ó dàbò láti dáadáa rẹ̀ ni wọ́n fi sọ ọ̀rẹ́ bá báyìí ànábì sọ̀rọ̀ máa lọ sọ́nà àwọn èèyàn ó ń gbé nǹkan wọn ìfẹ́ wọn sọ̀rọ̀ ó kù kódà aṣọ yìí ẹ lọ rán ẹ̀yin lẹ́mọ táìmù tó wù yìí ẹ̀ka dáa jẹ́ máa tẹ́lẹ̀ ìdílé náà yọ̀ gbà àbí wo ẹgbẹ́ ìwé ọ̀dẹ sọ fún mi ẹgbà àti ìdílé náà. wọ́n wá ń bì ń lọ́tọ̀ pé wọ́n fowó yìí máa sọ pé ẹgbà ó dé wà ní ẹ wá jọ náà. àwọn ọ̀rọ̀ tó wọ́n yá fẹ́ mà ṣe ẹ̀rọ pápá àti èyí tó ti polówó rẹ̀ báyìí òun làwọn èèyàn máa ń gbàgbọ́ fún pé ó ti ní ó ti ní mẹ́jọ́mẹ́ntì náà ìmọ̀ ọ̀gbọ̀n tí wọ́n bá yọ sáré lórí pé ìmáàmù ẹni ní ilé orí tó lè ti wọ́n tí wọ́n lè ọlọ́pọ̀ sáré jẹun ẹ̀rọ tó wà ní ilé ẹ̀kú mọ́ ẹ̀rọ wá ti gbàgbọ́ fún mi ní ọgbà mọ̀lẹ́lẹ́ mi náà inú bí ẹnì kan tó kan ó tó ìdí láwọn tó ní àwọn ògbò yóò bá ibi àṣọ báyìí àwọn ni wọ́n gbà ní ìgbàgbọ́ pé ọ̀nà tó wà kò fẹ́ ní ìmọ̀ fún ètò òun rárá àti ní tẹ́lẹ̀ àmọ́ ẹ̀rọ kí ni ẹ̀rọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ọmọ ń pẹ́ ààrẹ ní ìgbàmù lágbàtẹ́ ìgbàmù láti bẹ́ẹ̀ lọ sí gbogbo ọmọ ìgbòmí ṣeré yóò ìbọta àti àníkárẹ́rí lára rẹ̀ nínú wá dùn wọ́n rọ̀ bàbá tí o bá wọlé ní ìdí nígbà lọ fẹ́ lòdì ayé ọ̀gbìn kí ẹ̀ tó pẹ́ kí ẹ̀ tó ní polówó àgbọ̀wá ẹ̀ ní ìdí polówó àní ìdìzáìnà ọlọ́run máa ní ìdí náà lọ́jọ́ ìkan ewu ilé ìdájú dáadáa ní ìdí máa ní ìdí náà Ọ̀rọ̀ àbújá ni wọ́n mú àlejò lọ́sọ̀rọ̀ mọ̀ bí ìbá rí kan aṣojú fáìlì tó ní design ó ti gbé bá nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ ti ń kọ ẹ̀bùn àárín ìgbà sọ́nà ọmọ àlẹ́yìn àárín sọ́nà bàárà láàrin ìgbà nígbà táwọn ni wọ́n wá sọ lórí ìmúgbà náà bí iṣẹ́ ìrànlọ́wọ́ ìgbà ah, ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìdájọ́ bí o tó bí o yìí tí wọ́n ti bá àbẹ́ fẹ́yàwó sí ní aṣọ ìgbẹ́ tó lọ ní bí o Ìwọ̀n tó wọ́n mọ̀ lọ́wọ́ àti ẹjọ́ ọlọ́kàn, òjú yìí, lọ́wọ́ àti ẹjọ́ ọlọ́kàn pẹ̀lú. Ṣé ẹ bá wo ìgbàni, aṣọ ìnáwà lẹ́yìn ìdánwò, ó lọ́wọ́ láìsí àgbà tí wọ́n tó pé èdè ọ̀tà ló gbà nínú aṣọ yìí. Nígbà yìí wọ́n mú ìgbà àwọn nínú ìgbà ìgbà ìgbà ó ti bá ní ìsìn. Fún àwọn nǹkan yẹn nẹ́ṣọ́rẹ́lì ló pọ̀ sí ọlọ́kàn. Àdájọ́ wáyé àdòdó ni àṣẹ. Á àdájọ́ òjẹ́ pa àbújá mi ìlú jẹ́. Alájọwà ní lọ́dá padà fún. Ìrẹ́ ìṣà lọ́dá lọ ìpadà. Ṣùgbọ́n ní kó fún mi ní àbìbì ìjà nígbìyà rẹ̀. Káàkiri ti jàlá bí à tí ò ní ti dá ìgbẹ̀kẹ́ ní. Àjàlá bí àtọ́ àtọ́gbà ìwọ̀n kan, ìwọ̀n tó ń mọ̀ ẹ́ bọ́sì tó gbé èèyàn wá ní ìgbé kí lọ́dọ̀ wọ́n ní mo tẹ́tọ̀ wọn sọ̀rọ̀ pẹ̀lú bó tí ní ara aṣọ ṣàgbéká bọ́bá yìí ṣùgbọ́n mi náà ló gbé arábìnrin ẹ̀gbọ́n gbogbo ti ní pílé ó ti ní pílé ẹni ó ti ní pílé ẹlọ́gbọ́n ọmọ ní kí ló dé àtọ́bì àgbàtí sọ́lọ́ bá ara lórí ọkàn mi ò pẹ̀lọ́lọ́ fẹ́ yẹn

wọ́n á mú àwọn oríṣiríṣi nǹkan wọn tó sọ wọ́n ẹ̀ wọ́n ní gbogbo ìtẹ́ta bí kírun gbogbo design ẹ̀dúnmọ̀ jẹ́ play ẹni kan máa fún ọ tó ń gbé láti mọ́kà tó gbé láti dáńgbà tó ń fún ọ nífẹ̀ẹ́ ìjẹta ní orí èèyàn sí i àwọn àtẹ́mi wà fẹ́ pé wọ́n lè máa mọ̀ kọ èkú ẹ̀sùn sílẹ̀ ẹgbẹ́ kan nítorí ẹ̀yà bá tó sílẹ̀ fún ẹni gbogbo ọ̀lọ́kàn balẹ̀ sí ìparẹ́ ìsílẹ̀ bákanáà ni àwọn mafari wọ̀tẹ̀jájí almanfúṣẹ́ bákanáà anáfṣòfin masáàjì mọ́sọ́gbọ́ ilé ẹ má dìzáì ara ògiri mọ́sálásí ẹ má dìzáì àwọn kí lágbọ́rọ̀ hmm? àwọn ìtẹ́ ìkírùn bákanáà láṣọ tẹ́ẹ̀dì kírùn kí nìdí tí a ti sọ wọlé ìkọ́kàn wáyé mẹ́ta kún wájú ọlọ́run ìdí pàtàkì ta bí kírù òní tó sí lẹ́tùn bẹ̀yẹ́nà ọ̀bẹ́sẹ̀ ọ̀bìnà àgbà ayẹ́kù páà wọ́n jẹ́ kí àjọṣepọ̀ ìṣòpọ̀ tó bẹ láàrin àtọ́nà já pẹ̀lú nǹkan ilé ayé ó mú àdéhùn méjì ìbáàbò àjọ Bàbá kan jọ́ mẹ́jọ náà, ìṣá àwọn àbọ̀ sí mẹ́jọ àdìsí mẹ́ta ló ti sọ̀rọ̀ sí ìdílé sọ láàbọ̀ ìyá gbogbo àti ìdí náà sára tó máa bí fún ọ̀sí ọ̀sọ̀rọ̀ mọ́ ọ̀bọ̀ tó lọ wà láàrín ìbéèrè àti ọ̀dọ̀ àwọn ọ̀gá àgbà láti gbé ipò yíwá yíwá padà sí ipò à ń pè é pé ipò ọ̀pẹ́yẹ náà wà ní ìta ìkọjá àti ìdúgbẹ́gbẹ́ ìtù ìdúgbọ́tọ̀ kí mo jọ pọ̀ gbogbo wọ́n ní kí nàmbà wọ́n bèèrè tí wọ́n ní kí nàmbà sẹ́wọ́n bèèrè tó wà sí ìlú sẹ́wọ́n èyí ọlọ́run yà lè gbogbo ẹ̀ dáhùn ìsìnlẹ̀ Thank you. Àwọn akéwì ọ̀daràn láti gbọ́kùn sí gbọ́gbọ́n àwọn àfáà àpọ̀bá ọgbọ́nà járí ìpẹ́lú ìdàdà wọ́n kí ní ìyàtọ̀ àjáyà ìpọ̀dà kí ní ìyàtọ̀ bí àtìpọ̀dàpọ̀ owó lára ìdájẹ́ ọgbọ́n ìdíjú méjì nípa bí yóò tó bí kí ní ìdàdà èèyàn nítorí pé bóyá kò ní nǹkan wá ní ọlọ́run àdéhùn ìjẹ́ sí nǹkan kan bá ní láì gbà àwọn iṣẹ́ fọ́nà pọ̀ ní. Òbí ti ń ṣe ẹ̀sìn sí kankan nílé ẹni ẹwájú ọmọ ọmọdé ẹwájú ọlọ́dọ̀ mi. Àti àwọn nǹkan tó lọ́dọ̀ mo kàn fẹ́ ẹwájú ọmọ ìṣòro náà tó ní máa dúpọ̀. Àbí ara tó kù fún ọ. Ìwọ́n ló ní lálẹ́ jù. Ìṣe ìṣòdì ẹ̀fọ́ wà nínú ẹbí rẹ̀ ìyẹn lè tó ń fọ́lá kó wọn lè láàdá ìyẹn sì lè ṣe ní ọdún tí ṣe lè láàdá. ẹ bá pèjú rẹ̀ á dúró ìwé ẹ bá fún fọ́lá pàdé ìṣe nínú ìyá. àfẹ́ ń ta nǹkan láti ṣojú ìfọwọ́ ọ̀pá àwọn. ìjọba àdúgbò yìí nígbà tí wọ́n ní lọ́wọ́ ohun wàyí owó tó ní pẹ̀lú ten thousand àwọn aníkàwọn èèyàn dáwó dáwó wọ́n ní ibi ten thousand naira wọ́n rí one thousand mọ́sálásí. ṣe àgbẹ̀rù nǹkan ẹ̀sìn ìbámu ń ṣe ní ìmáṣúárẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ojúṣe pẹ̀lú tí ó ní láà. pẹ̀lú ojúṣe tí máa tọ́kù ní máa ń gbé ọjọ́ gbogbo à. ọ̀sán bá gbà tí fún ọ ní ìbára ọ̀rọ̀ tó ó ti pa náà gbogbo rẹ̀. nínú ìdílé ìfọdá fún orí àti àbí òmìnira dájú ìṣẹ̀lẹ̀ ìdájọ́ agbóhùn pẹ̀lú lọ́dá pàdé pé ní máa júwẹ̀ ní ẹ̀dùgbọ́ lọ́gbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ á òmìnira ìjọ ìlú mẹ́ta ọgbẹ̀ ní tẹ́ta ọgbẹ̀ ní ìlú ní ẹ̀rígbàjọ ogun wàlá wọn ní káàmù yóò ti àpọ̀ àmàláyọ̀ ṣẹ́ bá ọ̀pá ìfà àmàláyọ̀ ṣẹ́ bá ọ̀pá àdájọ́ tí wọ́n kàn tí ó máa fi hàn ní ìwúyà ń tẹ̀lé tí ó tó yọ tó bẹ̀rẹ̀ lára ìdúró fún ìgbì ọlọ́pọ̀ tàbí ìgbì ọmọ wọn lára ní ìgbó sí nǹkan ọ̀nà kalẹ̀ ilé ìlú ìgbìyànjú nítorí ẹ̀rọ ẹgbẹ́ ẹ̀yẹ tí ó gbọ́nà àdébìkọ́ a ọ̀rọ̀ ìyọ́ ayò lọ́lọ́ lẹ́ẹ̀kan sí lára bá ti bẹ ti gbọ́dọ̀ pọ̀ ẹ̀rọ wa máa ń júwe lẹ́gbẹ̀ẹ́ ìdìbò lọ́gbọ̀n sí but gíìsì usually àwọn èyí sábà lo gíìsì fún tí sábà yọ ojú ìwọ̀n náà kò sọ́dá pọ̀ ó tàbí ó ní ẹ̀ lára pẹ̀lú ìwúna àlà àmúkúkú ìwọ̀lọ̀ ọ̀gá àdínú Tọ́lú bára ní máa ń gba kọ́dá pọ̀, àà tí wọ́n gba bí kí òkú gba àdájọ́ àwọn ènìyàn máa ń kú oríṣiríṣi ṣùgbọ́n ìmọ̀ sọ bẹ́ẹ̀ nínú ìgbà ìsọ ìyàwó láti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọgbọ́n méjì rí ìwé nínú pọ́lápọ̀ ọ̀rẹ́ ọ̀kọ̀rẹ́ ìwé yára ìyẹn fún ìlú pọ́lápọ̀ ọ̀kọ̀rẹ́ ojú tí wọ́n pọ́lápọ̀ lè gbé ìjẹ́ ìdíkọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ipò àdájì ẹni tí máa ń tọrọ lọ́wọ́ ìyànbọ́ ẹni tó máa ń lọ bọ́lá pọ̀ sí títí ọmọ ìgbà ẹni ìyẹn máa ń tọrọ ni ẹni wọ́n lè fi ṣèlú ọmọ ìlọ pé ẹni tó bá tún gan ẹgbẹ́ nínú àbí ìṣìlágbé òfin ẹ̀ ṣùgbọ́n wọ́n tó bọ́lá pọ̀ ẹni tó ti káàtà ni òun ni wọ́n pọ̀ ọ̀kan níṣẹ̀lẹ̀ àwọn èyí tó bàbá tó káàtà jẹ́ ìlú kan tí dá sẹ́yìn pèpè ìdìnà ọwọ́ mẹ́rin sábẹ́lẹ́ tó lápọ̀ ní àti ìdí alẹ́nìkì ìgbàgbọ́lápọ̀ wọ́n máa fún million tó tọ́lápọ̀ ìgbà ìwọ́n ìgbàgbọ́lápọ̀ sàárà mẹ́fà ní ẹ̀ta àti sàárà gírí àsàrà wọ́n máa tó million lọ́wọ́ ìgbàgbọ́lápọ̀ lọ́la Thank you kò sí ẹni tó ní ìdí èyí òkùnkùn. ó sì máa ń ta àkóso àtàlẹ́bí wa ní ilé iṣẹ́ mú àárín ilé ọlọ́dà òkú jáde wọn padà sí ilé ọkọ wọn. lọ́dà fún àwọn ìdìbò tó sì ń wọ́n àtàlẹ́bí sàhádọ̀ ẹ máa òṣèlú sàhádọ̀ sàhádọ̀ ẹ máa fún ayé bí ẹ máa ní sàhádọ̀. à ètò ìgbésí ìgbésí tó ń sọ Àkọ̀lá ẹgbẹ́ tó lè fi ìlà ẹ̀ta ọ̀gbìn tó lọ́nà pé agbó táwọn èèyàn ti fi lẹ̀. Ẹ̀yọ́ tó fún mi gba ẹ̀yọ́ máa mú ọgbẹ́ ìlú ìgbè ìlú ìgbè ìlú lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti ìpínlẹ̀ lápò ọ̀rọ̀ ti ìpínlẹ̀ ẹ̀rọ ní ìbàtà ní ipò wọn náà fún yàn wọ́n máa jẹ́ pé wọ́n ti kẹta àwọn ẹgbẹ́ ajé ni wọ́n kàn ń tají sí i wọ́n náà fún yàn ẹ bá ń fúnra níbi ẹ̀fẹ́ ìjọba nínú ẹ̀mọ̀ ìlú ti ara yín kò ní ṣe fẹ́ ló ń bùkátà gbogbo ọmọdé kódà kó mọ́ bùkátà ẹ̀rọ àwọn olóró ọ̀gbọ́n sáà ìwọ́n tó kù káàkà sí ìjàrí ẹnìkan ọmọ arúgbó lọ́jọ́ ọjọ́ ìjọba ìjọba ìtàwé ẹgbẹ́ ọ̀fẹ́ nìkan ní màlúùgbà àwọn èdè ìjọba sí ìlú oníjọ́ tó máa di ẹ̀dá ìlọ́jọ́ ọgbọ́n oúnjẹ tó gba ara rẹ̀ tó wúlò ṣàhánà ṣe ìpè ìta púpọ̀ máa ṣe ọlọ́run ti ń lẹ́ni lóòrè wọn ti ní ìlú wọn àwọn ìṣẹ̀lẹ̀ ìjọba ọgbọ́n ìjọba tó ń àwọn obìnrin wọn kọ ní ìgbìmọ̀ ìgbìmọ̀ Thank you. Bẹ́ẹ̀ni. Thank you. àwọn àwọn ẹgbẹ́ tó yẹ tó gbà sọjú nínú ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ àwọn àfọn tó yẹ bọ̀ ní ìdìbò sí láìka ṣùgbọ́n ẹni tí ń lajọ ní ọlọ́run ti gbà ní ẹgbẹ́ ti wà lára ń gbájú ìdíje náà lọ́wọ́ torí bí ẹ̀ bá fẹ́ lọ ọgbẹ́ máa fi ìta àgbẹ̀ ọ̀rọ̀ fẹ́ lè fẹ́ jáde lẹ́jọ́ òsì ṣe àgbẹ̀ ìjọba ìjọba ti há wàá kì ẹgbẹ́ ìlú lórí ẹyọ ọ̀kan tó wà ní mọ́jà lè tó wọ́n ti bọ́ sí ìjẹ́pẹ́ tó jẹ́ pé aṣọ èmi aṣọ tó bá mi ní ìjọba àpàdé níbẹ̀ òdò sí láìka òtò wá ájọ pé ìyá wá ṣe ojú rẹ̀ lẹ̀ náà pọ̀ pẹ̀lú òsì oṣù sí ọlọ́run pọ̀ náà ìdílé ìdílé ọ̀rọ̀ ńlá ni ọ̀la ó wà lẹ́nu ni ṣùgbọ́n tọ̀ ẹ̀ bá gbàdàgbà ti gbọ́dọ̀ mọ́ wà láwọn ìjókòó yìí gbogbo sọ́mà ti wá ní ìyàwó bẹ́ẹ̀ bá ní kàfà kí ni ní kájọ ọkùn ìbánàbí ti ní jẹ́ ti àmì ní àná ọ̀ òkìkì ọ̀rọ̀ mẹ́jì àmì ní àná ìrọ̀ mẹ́jì kódà àpéjọ tí ń tọ̀ lẹ́jọ́ síbẹ̀ tí mo dé wù ní mo ń jẹ́ ìgbẹ̀jọ́ kódà àpéjọ tí ń tọ̀ lẹ́jọ́ síbẹ̀ ọ̀rọ̀ pé àjẹ́ àwọn mẹ̀lẹ́ríkà òní wọlé tí wọ́n gbé títẹ̀ sí ṣébọ̀ ní mẹ̀lẹ́ríkà láàrin ọ̀rọ̀ tí ó ti yọ pọ̀jẹ́ pẹ̀lú ní ọ̀pọ̀ ẹ̀ níbi ló ti báwọn àbíjọ ẹ̀ lọ́mọ̀tẹ̀ lọ́gbẹ̀ bẹ́ẹ̀ náà lọ́gbẹ̀ tó àwọn mẹ̀lẹ́ríkà ló gbé máa ń dúró ní lórí nílára ẹ̀lẹ́ ní dáadìí ìgbé tí wọ́n jọ sí i. but àsìkò nílé tún lórí ìdíjọ́ lọ mọ́tì ìdíjọ́ lọ ìṣọ́ ẹ̀ lábẹ́sàbọ̀ ìṣọ́ ẹ̀ fẹ́ lọ àkókò bọ̀rọ̀ tó ní kọ̀kọ́ sí ìyẹn lè ṣe òun bẹ̀ máa ìṣàrọ̀ hàn máa ń ní kò dá mọ́tì ìtọ́jú bá ṣe ìyẹn ní ọ̀rẹ́. ìgbéyàwó àjọ wọn sára sí ìkànnì ọ̀rọ̀ àgbà pensar no sentido de poder dormir. Hoje, para o dormir, hoje, para o dormir, hoje, hoje, hoje, hoje, hoje, hoje, hoje, hoje, hoje, hoje, hoje, hoje, hoje, de àwọn tí ìjọ àwọn wá bá ní sáwọn gbogbo ìwọ̀n rẹ̀ òfà nígbà pẹ̀lú pé àwọn ẹ̀ka láàrin ọ̀rọ̀ àti wá àtúbọ̀ àwọn ọ̀bá nípa ọgbẹ́. Bí àwọn ìgbà burúkú ń bá wa ẹja náà, àwọn tí ó tún sábà máa ń bí rèé jù kò tí ì tán wọ́n lálùjọ ń lọ lọ dídí yóò jáde gbàgbọ́ ilé ìdílé lọ́wọ́ lọ́rọ̀ tó parí ó ti nínú ibi tí ń sọ̀rọ̀ náà nìyí ó ti lè máa gbọ̀n tó sọ́nà wọn nípa àwọn ọ̀rẹ́ àhán wa ní ìsọ̀ ilẹ̀ yìí wa ànájẹ́ àmọ́ tí ó ń kà á bà ànájẹ́ àmọ́ tí ó nílò ní kà á bà wọ́n sì ìjó sí tẹ́wọ́ pé wọ́n ya píjọ́ lẹ́lẹ́lẹ̀ tó ń gbọ́ àwọn ìta gbogbo láyé gbogbo ẹni gbẹ̀gbẹ̀ nígbà tí ò sí ìgbé kápá láti yọ kúrò fún orí ọgbọ́n ní kápá láti yọ kúrò tí inú ọ̀sìn ẹ̀yọ kúrò lọ́nà tí ọ̀sìn rẹ̀ sì. nígbà tí ó bá sọ máa pé ọ̀pọ̀ ní ìdájọ́ ojú sáǹkù ọ̀pọ̀ ìdájọ́ ọ̀run rẹ̀ ọ̀run ọ̀pọ̀ lábẹ́rẹ̀ ìgbà tó sára tó ti dànù lábá ẹ̀ àbá ìyá ولا ní ìtọ́jà sámà dínà gbogbo dínà lọ́dà ẹlòmí láwà ní bí ọ̀bá ti sílẹ̀ dínà sí ìpé ó dé bá ti agbádá dínà ṣùgbọ́n tó wá ti wá di pé èèyàn wá lo dínà yẹn yọ wà tó wá máa ń kọ dínà tọ́kàn ẹ̀ wọ́n sọ kúrò lọ́dọ̀ náà láìlà àìmọ̀ èèyàn wá sọ ó fẹ́ fi sọ́ra rẹ̀ ni wọ́n tún ọ̀ wá ìwọ́n ló ìtọ́rọ̀ tẹ́ ìparí ìròyìn àdúgbò ọ̀dọ́ fúra sí ààrẹ ọgbẹ́ bẹ́lò ní ṣírùn rẹ̀ sọ́nà ọgbà náà máa tó sọ púpọ̀ nígbà a ní ìlàátún ìfẹ̀lítò ṣètọ́nù ọ̀láta òdíwáni ṣètọ́nù ojú ẹ̀ kírùn yẹn mo ti fún ọ ìfọ́nà àwọn ni mo sọ pé mo dúpẹ́ pé èyí tí àwọn bákàrí ṣe àwọn àbá àmọ́ ní ṣe ọpọ́ síbò kí ìmáàmù gẹ́gẹ́ dé lórí ọ̀rọ̀ táwọn àjàmá wa tújì kúrò lọ́dọ̀ làdáni ká gbé fúnra ní ìmáàmù Mo gbó 2008 mọ́sálásí ìbéèrè ní wọ́n ní. Ọdọọdún mélòó báyìí? So, lọ́gbà fún àwọn akéèkẹ́lẹ́ sí àwọn èèyàn béèrè. Ìṣòwò pàṣẹ ọ̀rọ̀ láti dá àpá àpàrà sí ìjòkó yìí. Àwọn náà bí ìjòkó wọ́n máa ń ní ìjòkó ní ká tó sáàbù lọ sí Nasarawa àwọn ìjókòó dáwọn méjì òjì gbangba ní ọlọ́mọ akẹ́ àbẹ́rẹ́ náà kéde tó gbogbo ilé ìjókòó àwọn apá àwọn apá àdàbọ̀ méjì ìbọ̀ ìjókòó ilé kò sí irú chíńpì ń fa ọkọ̀ ìjókòó rà ọ̀ ànábì gbangba ni wọ́n ti rí ẹ̀gbọ́n ṣọ́ọ̀ṣì fẹ́lò ní ìlú ọ̀nà ara pọ̀ tó tọ́ àbí ọ̀tọ̀ àwọn apá ọkọ̀ ọ̀gbọ́n ààrẹ pẹ̀lú ìṣòro sí ààrẹ ààrẹ tó padà sí ìgbà ló bá wí nígbà tá ààrẹ ìlú kọ́ nípò dánilá tàbí lórí gẹ́nà ààrẹ ẹ̀rí ẹ̀ látara bẹ́ẹ̀ tí ìmáàmù bá dé ẹnìkan bọ́ wájú àwọn abọ́ ìmáàmù lè bọ́ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn ó sì máa bá wọn mú kí ẹ̀ lọ. wọ́n á sálà táwọn ti kí lọ́gbọ́n ṣé wọ́n á tún kí ni èyí tí wọ́n ṣe pẹ̀lú abákiri àgbọ́pọ̀ sí kíráàkà wọ́n ti kíráàkà kan tí wọ́n mọ dé tó bẹ̀rẹ̀ náà ní gbogbo ẹ̀ ọjà ló máa rìn lọ àdínlọ́bà tún bẹ̀rẹ̀ eléyìí tó onímọ̀sálà báàbò yẹn bá ní bọ́ ṣe máa ń pè pé kí ni máa mú kí máa mú di màmú torí ìmáàmù tó wọlé eléyìí wọ́n lọ tọ́ ẹwà mọ́sálásí wa àwọn àmúyí ó sì ń pè ní nìkan gbogbo àwọn mọ́sálásí torí pé ààrí kàtó wọn sábà ti bẹ̀. Ànábì ò kí wọn lẹ́yìn ìrìn àti ìrìnjì. Èmi ń tẹ̀lé láti kí wọn lẹ́yìn ìrìn. Àbùbọ́kiri wà á sọ máa ń sáwọ̀. Àbùbọ́kiri wọ̀ náà. Ànábì kí o lẹ́yìn àbùbọ́kiri. Ó sì kí wọn lẹ́yìn àbùbọ́kiri. Àwọn kan tó bí ó lẹ́yìn nínú ẹ̀yọ̀ lówó ìyẹn ní pé mo jólówó ní mọ́tẹ́kù bọ́dà wọn jọ lọ kára lè tó lẹ́yìn ìbàdó rẹ̀ ti lè fi àìmọ́ kì í gbà wọn lórí ìdíyẹn tó ju àdúgbò gbogbo afọwọ́jú àwọn èèyàn inú wọn dùn àwọn arúgbó náà lè kí o mo pé tí àwọn bá kéré sí ọ̀gá láti tó lẹ́yìn rẹ̀ á ní àárẹ̀ ìwé sí ìlọ náà nítorí pàdà sí wá tí wọ́n tọ́lá sí inú àwọn èèyàn gùdẹ̀lẹ̀ gbọ́ pẹ́ ó àjọ àwájúgbà ọ̀rẹ́ ẹnìkan rẹ̀ máa mọ̀ láyẹn nígbà tí ọ̀pọ̀ jẹ́ ìjọ tí ìmáàmù kọ́kọ́ jáde wá tí òun báyìí lẹ́nìkan wá ń tẹ́ ń gbé ní sábọ̀ gbàmẹ́ni rẹ̀ ní rẹ̀ gbogbo àbá wa ni ẹ̀ ẹgbẹ́ tó ń bẹ̀rẹ̀ mo ní àwọn àwọn àgbà ti fẹ́rẹ̀ lé gbogbo everywhere káwọn jẹ́ alámdùlélá alámdùlélá alámdùlélá ọlọ́run níbi ìpàwá ní ìlú tó ilé ìdúwẹ̀ ẹkùn ní ẹ̀rọ ikọ́ wá kí inú ẹ̀rọ tuntun pé ọ̀rẹ́ owó wà ògbó yá ni ọ̀ ọ̀tí ó tọ́ àbí ọ̀tọ̀ ádáfíà ọ̀tọ̀ àǹtàní ọ̀tọ̀ nígbà táà bá sì máa kí òun lọ abájọ wá ń kí ló ń tó mẹ́ta tó tó mẹ́rin àwọn tẹ́yọ̀ kan ẹgbẹ́ lórí kejì aláǹdí ẹ̀sìn ẹ̀sìn ẹ̀rọ ti di ọlọ́dá ti kí ní ó ní lórí sórí àlẹ́bí tí wọ́n sáré sí ọ̀pá ti kí mọ̀ ìpàdé fún rẹ̀ ọ lọ nàìjíríà wọ́n máa ń dúró di àlẹ́bí pé ní àìmọ́ bọ̀ wọ́n ní ẹ̀rọ gbọ́dọ̀ dá o àwọn adúrúdú ní kápẹ̀ ẹ̀rùn wọ́n òkú ọ̀pọ̀ a máa di 230 dáhùn ní máa kó láti wá ṣe báyìí

tó wọ́n náà ti fi jẹ́ ọ̀gá wọn ti wá kírun tán àrẹ́bí wa ẹni kírun tán láti kírun tán sọ́nà bá ilé túmọ̀ yẹn tí mọ́sálásí gbogbo sọ́nà bá kírun rẹ̀ gbogbo wọn náà ó sọ pé àtàná wàá kírun ẹ̀wọ̀n ànábì àti òdí ìyé ànábì ọ̀wá kírun lọ lórí ọ̀rọ̀ tí ń bá wọn ìyàwó rẹ̀ ń bẹ̀ fún orí gbé tó bá pé láti ọ̀sọ̀ ní nàìjíríà rẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ pọ̀pọ̀pọ̀ tí ẹ̀jẹ̀ ọjọ́ Lórí ìlú, Kílẹ̀ lè báyàn fún ọwọ́ jẹ́ àbílẹ̀ ó. Ok, tó kò ní ṣàyẹn lò ní ìṣe. Kí máa mú mọ̀ lẹ́ni ẹni àbí ìmá? Ájọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ọlọ́ọ̀kọ́ sàánú wọn. Àbá ní pé bẹ bá tó lẹ́yìn bá máa nìkan tó gbé tó lè jí. Ẹnìkan wà, mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú ojú òṣèré ọ̀kan lówó yìí. ẹ̀ ń jẹ́ ọlọ́wọ́ ẹni gan òrùkú dáadáa ọwọ́ bá ṣe ọwọ́ ẹ̀ ó ní ó ó sì fi orúkọ ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ àtẹ̀jú báyìí òtíye àwọn òfìdí alága alága ọwọ́ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè máa wá ọwọ́ wọ́n sì ń kírun lọ́wọ́ tó o lè ṣe bàbá ọdún márùn-ún rẹ̀. Èdè kí ni o? Ọdún márùn-ún jẹ, ọ̀ pẹ̀lú ní ìjọba ọlọ́mọ ẹgbẹ́ ìjà ní ọparí ẹ̀. Ọwọ́ lọ́wọ́ apà tó wá fún ẹ̀rọ pọ̀ tẹ̀sẹ̀ ìyẹ́ ẹ̀ bá kí òwò ẹ̀bú máa rẹ́nu bí. Ṣùgbọ́n tí ọ̀bá pọ̀, tí ọ̀bá pọ̀, ó yá Gẹ́gẹ́ ni yóò ní ṣe ẹ̀kọ́ yé. Tẹ́lẹ̀bọ́ ni, àhán gbaná. Ìdí ni pé wọ̀ ni wọ́n rárá. Bọ́lá pé màmú ló ń kọ̀ rẹ́ sí ìdìbò tọ́bù. Ìyẹn ń kírun lọ kò pé ìdí gbà ìwọ́n sì wà lórí ohun yẹn mọ́ wá ń ṣe báyìí. Èrò kí ìrùn tó wà náà fẹ́ ṣeré ṣòdì fún un. Ṣẹ́wá kírun tán, ọ̀rẹ́ ló pé ẹ̀wọ̀ ẹ̀ kírun ẹ̀kíò tí mo ṣe ìjọ ìṣẹ̀lẹ̀ ni àti ẹ̀ lọ́dọ̀ wa mọ́tẹ́lú ẹ̀ máa máa ń sábà wí ṣùgbọ́n ó yẹ kó dájọ́ ìsí oríṣi ọba nímọ̀ pa ẹ̀. èyí jẹ́ ìpàtọ́ ìgbà ìgbàgá àwọn èèyàn bẹ́ẹ̀ lè sọ ẹ̀fẹ́ ẹ̀dọ́ tó rìn kí ló bẹ́ẹ̀ ní ọ̀ wọ́n ló bẹ́ẹ̀ bá ọ̀wọ̀n bá ìbùdó ìnù gbogbo dájọ́ fún akọ́tàlá sí lára ẹ̀fẹ́ ìgbẹ́ ìgbọ́ náà

ọjọ́ ti lọ ní ọyá lórí ẹ̀rọ kan. Ìjọba ilé ọdún mẹ́rin ọ̀pọ̀lọpọ̀. Ìdá ẹni tí ó nídi láti tó bẹ́ẹ̀ tòbí lórí bẹ́bá ń fi hàn ọ̀kúnmú lè láyé. Olúùtù ni pé ìwọ nìkan kùsù tọ́ọ̀tẹ̀ ní rántí ẹlòmí. Ẹni tó lè máa ṣe tó ń sọ ẹni máa ìmáàmù níbi ìran jẹ́ẹ́jẹ́ wà kí ó tó ti gbà ní olùrọ̀ dínkà tó ara ìran ó tọ́ ẹ̀wọ̀n wọ́n tọ́ wà lórí ìran wọ́n fara ní ẹ̀lò ní wọ́n tó rọ̀ pátàkì lẹ́kùnkẹ́ tó bá wọn sí ìjọsán wọn jù ú ní ilé àdìsìnkọ́ ní èrò tó wà látọ́ ẹ̀rọ tọ́kùn ilẹ̀ ìmọ́ọ̀kì ẹbí kí wọ́n lọ́wọ́ ń sọ nísìn láti ṣe tẹ̀sí orí òkú àti ṣùgbù àwọn àníwá àlọ́wà ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀kan sọ̀hẹ́ wọ́n wọ́n mú ìṣùgbọ́n àbí aláàjú ọmọ àwí èyí mú ìṣùgbọ́n àjọba ọmọ mi àmìjá lọ́hùnmọ̀ fìrì gbogbo wọn dàrú mẹ́rin lọ́wọ́ ẹgbẹ́ sọ fún pé dákẹ́ ìdàkúrúkà lè sọ ẹnìkà lè sọ á ń fi sọ̀kọ́dé na ọ̀ọ́ta wọ́n bá sọ fún yàtọ̀ dákẹ́ ìgbà ìwọ́n náà sì ti dé àti kí ẹgbẹ́ ọlọ́pọ̀ sànù wa èsì náà yóò dà mọ́ wa pé kẹ́ kí òun yẹn sá náà ó sì dájú pé wọ́n ti lè lè ní Thank you. ìpìlẹ̀ wíńdò kò dáàbí pé kó máa di ojú ẹ̀yìn yìí láti ṣe wọ́n lè máa ta atẹ́gùn wọlé fọ́ àtibárẹ́mọ́ ọjà. tó wàá rí pé ìbíta fi síbẹ̀ òwò àti ìjẹ̀bù sí ìta ọkọ̀ tuntun. àwọn ẹsẹ̀ tí ìsìnkú ó délẹ̀ tẹ́lẹ̀ ní àwọn làwọn èyí tó dẹ̀ ẹ́ kó mọ ní ibi tó yà fún àwọn àdìgbò tó wà àbí bá lo àbára oná ìsìn ní ìjọba pọ̀ kálẹ̀ tí ó ti bá ìgbà ìta àwọn àti ẹgbẹ́ ìgbọ́ ìgbó ìgbó ìgbó ìgbó ìgbó ìgbó wa ni ẹgbẹ́ náà yóò pọ̀ kálẹ̀ síbẹ̀ tó bá fi ṣe bí ó gbé inú ìpele kó nǹkan kan tí máa ń sẹ́kù tí ó fi bò ẹwà rẹ̀ tó ṣe mò ń rí jíjẹ ẹgbẹ́ ìgbé gbogbo pọ̀ sí ìgbìyànjú ọ̀gbẹ́ ìṣòro àmì tí a ń ná ìrọ̀rùn ó dé wà ní but naturally àwọn obìnrin ní tẹ́ńdẹ́ńsì rẹ̀ àwọn ọ̀rẹ́ wọ́n dà ìyá ńlá wa láàrin ìjànà ẹ̀gbọ́n ilé ìjọba inú ilé o àrẹ́lúwá bábá jẹ́ kí wọ́n bá ń yọ nínú ìkòkò já sọ títí dájọ́ tó ìdí wo lè náà máa bí pé bóyá wọn wà bẹ́ẹ̀ bóyá ọbẹ̀ gbogbo ìtàn láti rí ọbẹ̀ kí nǹkan ó jẹ́ ìbẹ̀rẹ̀ tó láyé náà